ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà ni a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ àti ìgẹ̀ Ọlọ́run máa bá ànábì àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéde àkíyàmà abẹ́lọ́n àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí eléyìí a máa ń ṣàlàyé fúnra wa ní gbogbo ọjọ́ jímọ̀ ní ọwọ́ rọ̀lẹ́ báyìí ọlọ́run kó jẹ́ kó wúlò fẹ́ni tó ń sọ àtàwà tí à ń bọ̀ kó má ṣe ní ìbàlẹ́dúró fún wa láyé àti ní ọjọ́ ìgbéǹde àkèyàmà lálá ọlọ́wàlá kó wátá ìlà ìlà ìlà ìlà ọdún ní ìtẹ̀síwájú lórí ibi tí a dé ní ìjẹjọ́ a rí pé tí a bá wò ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àkídà ìgbàgbọ́ òdodo àdìsọ́kàn tó dáa tí ò lérùú tí ò lẹ́bọ nínú tí ò ní ìkọtọlọ́run nínú òun ni àlàyé tí àáfàá wa Mustapha Murad Subuhi tí wọ́n ń ṣe àlàyé fún wa kọ́lọ́n kó bá ní ẹ̀sán wọn ní ẹ̀sán olóore tó pọ̀ abala tí adé níjẹjọ òun ni tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ kúfúrú àáfà wa ń pé alukufuru kò fraud tá a bá sọ pé èèyàn di kèfèrí pópó ònú ìsìláàmù ọ̀nà méjì ló lè gbà wá alákọ̀ọ́kọ́ tá àáfà ń sọ lọ òun ni kíkọ́ tọ́lọ́run tí yọ́ yọ̀yàn kó ònú ìsìláàmù pátápátá tọ́já sí pé téèyàn bá kú lásìkò kò sí nínú mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run ó sorí ibú ayérayé ó lè jẹ́ péjọ́ tí ó kú ó lè kírun o ẹ má ṣe mistake o ó lè gbà àwẹ̀ o kódà ó lè wà ní ájì kódà ó lè yọ sàkànjọ́ náà ṣùgbọ́n nítorí ìṣesí kúfúrù èyí tó já sí pé yúkúrí jù mínàl mílà tí ó yọ ọ̀yàn kú ònú ẹ̀sìn ó ti ṣẹlẹ̀ lọ́wọ́ onítàn àáfàá wa pín kúfúrù yẹn sí ọ̀nà márùn-ún adẹ̀sàlàyé márààrún nínú àwọn àrántí kúfúrù yẹn tó ṣe kíni o tó pín sí táàtún ní padà síbẹ̀ mọ́ ẹlẹ́karùn tán ti wá dúó òun ni kúfúrú nefak kúfúrú anefak èèyàn tó lè máa jẹ́ mùsùlùmí tí ó máa kírun tí ó máa gbààwẹ̀ tí ó máa lo hijab tí ó nírùngbọ̀n tí wọ́n láàfà àsúná lóde yìí tí ṣòkòtò rẹ̀ ò fòókè tí ó máa tìláwà kùránì tí ó máa lọ ilé kéwú tí ó máa lọ wáàsí tí ó máa ṣe ìtìkáàfù ní Ramadan tó sì jà sí wípé kọ̀díwákọ́á fi ìkùfùrì nìfàk òun tàn ó ti di kèfèrí lábala wípé mùnàfìkì ẹ̀sìn ni òṣojú èjì òṣè ìsìláàmù fi nǹkan burúkú sínú òfin ìsìláàmù hàn di kúfúrù di kèfèrí ìkọtọlọ́run sínú àáfàá wa tó ń ṣàlàyé eléyìí èyí ọ̀nà wa ń ṣàlàyé fún wa lọ pé tá a bá ń sọ̀rọ̀ anifak pé kéèyàn jẹ́ ẹni tó ti di mọ̀nàfíkì torí pé ní ìsìn ọ̀gbà tá a sọ̀rọ̀ ṣíríkù alẹ́ ni tó bá ti lè ṣubú sínú ṣíríkù ẹni tí ṣíríkù bá ń tọwọ́ rẹ̀ jáde òun láàmà pè ní múṣíríkù ẹlẹ́bọ nìyẹn ẹni tí kúfúrù ìkọtọ́lọ́hún tí bá ń tọwọ́ rẹ̀ ṣẹlẹ̀ òun láàmà pè ní káfíru kẹfẹ́rí pé kìí ṣe mùsùlùmí lọ́dọ̀ ọlọ́run kódà kọjá lè mọ̀ mọ́sálásí nílé ayé kọjá àfọ oníwàásí àgbáyé tí kúfúrù bá ti lé ń jáde lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìnsà mùsùlùmí bẹ́lùkúwà káfíru màálùmù nìfàk irú ẹni yẹ kẹfẹ́rí ní ọ̀jẹ̀ lọ́dọ̀ ọlọ́run àwa lè máa pè mùsùlùmí láyé o kódà ká máa pè lẹ́ni ọlọ́run ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run kìí ṣe mùsùlùmí kẹfẹ́rí ni nifak ẹni tí nifak náà bá wá ń tọwọ́ ẹsẹ̀ rẹ̀ ẹni tọ́já sí pé ìsọ̀bẹ́sẹ̀lú ìṣe islam ṣe kúfúrù ìṣe bíi mùsùlùmí ṣe bíi ẹlẹ́bọ ṣe bíi kèfèrí ṣe bíi oníke ṣe bíi ajílọsọ́ọ̀sì ṣe bíi eléégún ṣe bíi olóró ṣe bíi ẹlẹ́bọ ó tún bẹ́nu ẹ̀jẹ̀ rẹ̀ àáfàá lélẹ́yìí náà tún ṣe kí ni o ó pín sí àìmọye ọ̀nà ṣùgbọ́n ìtọ́jẹ́ kókó ń bẹ̀ ni pé ká tó lè sọ pé lágbájá yìí anta munafik aw huwa munafik aw hiya munafiqa pé obìnrin tẹ̀ ń wò yìí o munafiki ni olójú èjì ni sọ̀bẹ́sẹ̀lú ni ó ṣe síláàmù ṣe nǹkan míì lẹ́yìn síláàmù ni àáfàá nìyẹn náà tán pín sí méjì àáfàá ní wà ní fáàkù náà wà á sẹ́ẹ̀rí kéèyàn tó jẹ́ mùnàfíkì ọ̀nà méjì lòun náà lè bá wa bí kèfèrí náà ṣe bá ọ̀nà méjì wa nítorí jẹ́ ká máa ṣàwọn àlàyé yìí tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ rè tí wọ́n ń ju gbogbo àwọn èèyàn ní kúfúrú lọ áńtà káàfin eléyìí kèfèrí wọn ò ní sálámà sí wọn ò rí mùsùlùmí wọn ò sì ní ṣe kí ni wọn ò ní sálámà sí wọn ní kèfèrí lọ́dọ̀ ọ̀tá ṣé bó ṣe yẹ káwa náà mọ̀ sínú kákẹ́ mọ́ kí gbogbo ayé ń rárá kèfèrí dẹ̀ tún bẹ lóòótọ́ kè wá ṣe báwa ní pé gbogbo téèyàn rí ó ṣe kò di kèfèrí rárá èèyàn lè di kèfèrí lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n nǹkan wo ni ó sọ di kèfèrí òun làwọn àlàyé táwọn àáfàá ń ṣe fún wa kè é ṣe gbogbo nǹkan ló lè sọ ọ̀yàn di kèfèrí tí ó wà yọ ọ̀yàn kúrò nínú Islam lábala kúfùrù nífàk kéèyàn jẹ́ kèfèrí látara kó ṣe ìṣesí mùnàfìkì ó sọ̀bẹ̀ṣẹ̀lú ó kún sí méjì eléyìí tó lè yọ ọyàn kú ònú islam pátá yányán èyàn ni ìtì kọ̀ọ̀dí yù èyí tó bá ní í ṣe pẹ̀lú àdì ọkàn gbogbo ẹni tó bá ti lè jẹ́ pé munafikun fil ìtì kọ̀ọ̀dí tọ́já sí pé rẹ̀ ìṣe islam ṣe ìkọ́tọ́lọ́run rẹ̀ ó ti ní í ṣe ó ní í ṣe pẹ̀lú àdìsọ́kàn rẹ̀ kẹfìrì ní ọ̀jẹ̀ wájú ọlọ́run kọ́lọ́nkọ́lá mi kọ́lẹ̀ yìí náà wà amálì èèyàn tó lè jẹ́ mùnàfíìkì tó jẹ́ pé nínú iṣẹ́ ni a sì padà sọ yóò náà bí nǹkan mẹ́rin àbí márùn-ún àbí mẹ́fà nìyẹn sẹ́ẹ̀rẹ́ lèyàn a máa bẹ ọlọ́run kọ́lá mi kọ́lá ẹ̀yìn náà kò sẹ́ńtọ́ làtàn níbi ẹlẹ́ẹ̀kejì bíi kéèyàn ọ̀parọ́ ta ni olóhùn ọ̀parọ́ rí ẹ̀ẹ́dá mi lóhùn àfa ẹlẹ́à táyà ìparọ́ rí ó rí pààfọ́ òun máa bínú gan àfa àti wá délé àfa àwa kù ṣé kò yẹ kó bá mi kọ́kọ́rọ́ lẹ̀ níbo lọ́wọ́ àdé ìṣe ó sì mọ̀ ẹlẹ́kẹrú rè tóun bẹ̀rẹ̀ agídí òun débà yọ ọkọ̀ kó fọ̀ tí gbòòrùn tí olódìbò bọ́ra rẹ̀ kọ̀ yẹ kó sọ yẹ kí máa gàrà òǹdí káàkiri wà láìtọ́lá sí ẹ̀bílẹ̀ rẹ̀ sí láìláì láwà àbúrò mi kọ́tọ́ rẹ̀ ni mo sáré lọ wò lọ́sùn ìtú kò sí rẹ̀ nìkan kan ó sì mọ̀ tó wọ̀n bá <laughs> irọ́ tó pa ẹlẹ́sẹ̀ ni ọ́ mọ̀nàfíkì ni ọ́ láàkì nìfàákún àmàlì irọ́ tó pa kò sọ ọ́ di kèfèrí káàfà rẹ̀ ni pé mo kú mọ̀ pé irọ́ tó máa panu kèfèrí olórí burúkú ara rẹ̀ àkìlóde èèyàn parọ́ ọ̀sọ́ di kèfèrí ṣùgbọ́n mọ̀nàfíkì náà ni ọ́ torí pé mọ̀nàfíkì ni máa parọ́ tó bá ti á di pé o ti ń parọ́ gbogbo ògbà ọ̀parọ́ lónìí ọ̀parọ́ lọ́la dojúmọ́ kò síjọ́ ọ parọ́ fáwọn tó ń bá ṣiṣẹ́ kí ló mọ̀ tó ọpẹ́ ní sùkú wàláì ṣùmọ́bì láì lè ṣe láì láì láwà ó dọ̀ ọ̀pùtọ̀ lágbára ni kódà ọmọ mẹ́ẹ̀ẹ́dógún ló kú nínú ó dọ̀ ọ̀pù kọ́gbọ̀n mọ́ bàtà ah, kódà ewu ẹsẹ̀ ọ wà nílọ wá nǹkan kan kó fi kan pé ẹwò ẹ̀jẹ̀ gan lọ́ta sóhun gan lẹ́sẹ̀ yìí ó lè wá nǹkan kan bíi blood tonic kó fi ara yẹ <laughs> torí kí wọ́n bá sáàkì ẹbí tí wọ́n bá tó ń parọ́ mọ̀nàfíìkì ni ọ tó o bá ti lè sọ ẹ̀rọ dìṣe sí ṣùgbọ́n tó o ṣe nǹkan yọkù ònú kí ni o Islam bí ẹni tí ó ṣàdéhùn tí ò ní mú ṣẹ tí yọ sàdéhùn gbogbo orú àwọn eléyìí mùnáfíkì ni alájà ń gbilà ẹ̀ẹ́dẹ́gbẹ́ ìdá kọ́sọ̀ mọ̀fájára à ń bọ̀ wá bẹ́ẹ̀ wọn kẹ́ ń sàlàyé kó lè yé wa ta ni ìjàjà ń gbilà ń gbà mí tẹ́ẹ̀mọ̀ bá ẹlòmíì parí ìjà ìgbà náà ni léegun rẹ̀ ó tún wá máa ràn àáfà ó tó yín bá àkó tó wàláhì ló ti bí òun kọjá àlà ní ẹlẹ́yà ló tó yín báyìí mọ́ sọ̀rọ̀ mọ́ òun sọ̀rọ̀ òun sọ̀rọ̀ ni máa jàjà ń gbilà tẹ́ẹ̀mọ̀ yóò bó lè pé ọmọ àlè èèyàn lè rínú tí ò ní bí tọ́jẹ́ pẹ́ ni ọlọ́run ni ṣùgbọ́n wọ́n lọ́ máa lè là bẹ́ẹ̀ tí èè gbà tó bá ti ní ọmọ ìbínú ìwọ náà tó ara ìgbà náà lè dèdèrè tó wá ń kanrin má pa ẹ̀wọ̀n àwọn òní gbà lónìí sùúrù òun ti pọ̀jù láti bẹ̀ sùúrù òní pọ̀ sùúrù èpọ̀ jù gbogbo olùsẹ̀ síbà ní ìsìn mọ̀nàfíìkì ni máa ṣe bẹ́ẹ̀ òun lẹ́rìí tí wọ́n fi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àkàn tí máa jà káàkiri àdúgbò mọ̀nàfíìkì nù mọ̀nàfíìkì ẹlẹ́à ẹ̀rọ àfa àkàn òun ni máa jà kí àdúgbò irú àfa àwọn mọ̀nàfíìkì ṣùgbọ́n kéèsè kèfèrí ṣùgbọ́n èyí tá à ń sọ ìtìkọ̀ọ́díyù nífàákù tó bá ti wà níbi àdìsọ́kàn yóò yọ̀yàn kúrò ní Islam ìlàsẹ̀ gbọ́dọ̀ sọ́ra nínú tíra tá à ń lo ìmìnì ájúlì mọ́mìn àfáwà Mustapha Murad ọlọ́mọba ní sanwó ẹlẹ́sàn rí wọ́n wá ka àpẹẹrẹ twenty àpẹẹrẹ mélòó ní àmọ́ science àmì features characteristics àwọn ìròyìn àwọn nǹkan twenty kan tó jẹ́ pé tó bá ti lè wà lára èèyàn mọ̀nàfìkì ni mọ̀nàfìkì tó lè yọ̀yàn kúrò nínú kíni o Islam jẹ́mọ́ ẹ̀ tó gbọ́ o tó lè yọ̀yàn kúrò nínú kíni o ẹnu ọ̀rẹ́ ọ̀gbà kó ní àáfà fún tẹ́ ẹ̀ ṣe wọ́n ti kúrò ní Islam ṣùgbọ́n àáfà ń tẹ̀ ń ṣe mọ̀nàfìkì tí máa yọ̀yàn kúrò ní Islam ni ẹ lọ túbá lọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́ tó bá rò pé kí ni yọ̀yàn kúrò ní Islam o òun ó ṣekú ni ọwọ́ akọ n tó ń ṣe wọ́n yọ kó ní islam yọ wà kú ní kéde o kèfèrí torí pọ́lọ̀ wọn bá sọ àwọn tọ́jọ́ mọ́ kúfúrú kúfúrú lórí tọ́jọ́ mọ́ nífàk kéèyàn mọ́ ṣe sí mọ̀nàfíìkì nínú àwọn àyà kan wọn kùránì la gbọ́dọ̀ sọ́ra nínú twenty tá a fa àwa kà àti ka márùn-ún bẹ́ẹ̀ níjẹ̀jọ́ mo tún dọ́gbọ́n sọmaráìsì àwọn nǹkan yẹn kó lè já sí pé kí o yóò yé wa òun ló kí n tún dọ́gbọ́n mú nínú àwọn márùn tá a ti sọ níjẹjọ òun ni kéyìn ó pe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àbí ó ìwọ tó o bá ti pànàbí ni sótìyé àbí ntànàbí ni nínú tó bá a lọ bá ó kù sí ti pẹ́ lómi pé ń bá Islam bọ̀ yọ wà kú sí ẹ lọ́wọ́ kan

ọba ń lọ ọlẹ̀ tí ẹ̀sìn ànábì bá di wípé ẹ̀sìn ń lọ ọlẹ̀ ẹ̀sìn ògbèrú irú ẹni tínú rẹ̀ bá ti ń dùn kí ló èèyàn máa dùn sí lílọ ọlẹ̀ ẹ̀sìn Islam ìṣesí àwọn mùnàfíkì ni sẹ́wọ̀n kọ́kàn nírú kan yẹn máa wà inú rẹ̀ ó máa dùn àwọn olùsí wọn ya àwọn ẹlẹ́ àwọn tó lò jà bù wọ́n ya sáàkì wọn kó sùn tààrà wọn sùkú rẹ̀ tẹ́lẹ̀ inú rẹ̀ ọmọ ọdọ̀ tó bá rí wípé nǹkan kan tó jẹ́ pé kí ni o ìlọ́jẹ́ kẹ́sìn ọmọ lọ ọlẹ̀ inú tí ẹ̀ odò bẹ́ẹ̀ ṣe lọ ọlẹ̀ ṣùgbọ́n tẹ́sán bá ń lo òkè inú rẹ̀ òní odò ṣe sì mìíràn sí ìkéde tàbí kókò rírà àti ran ẹ̀sìn lọ́wọ́ bákan náà kéèyàn máa fọlọ́run àbánà bíi àbí àwọn àmì ọlọ́run ṣe yẹ̀yẹ́ a sì mẹ́rin wá ní sọ́rọ́tù tàwọ́bà ayé sixty five to sixty six gbogbo yẹn la ṣàlàyé ìjẹjọ ẹlẹ́karùn-ún tá a dúró lé lórí òun ni kéèyàn máa gbìyànjú láti já sí pé kí ni oko dojú ẹ̀sìn dé èyí ò ní tàwọn mọ̀nàfíkì wàá mú bìmọ̀ lámúyà náà lú wọ́n ṣe wàhálà wọ́n gbìyànjú ṣùgbọ́n tó gbó nǹkan bú wọn tí wọ́n gbà lérò tọwọ́ ohun ò lè tò láì tọwọ́ ohun ò lè tẹ̀ tí wọ́n lè rí achieve òun ni. lónìí a wà gbé láti ẹlẹ́ẹ̀kẹfà ibẹ̀ láti gbé bìínì láì tààlà. sẹ́rà àwọn ètò à ń sọ lọ yìí àwọn tí ó tó lè yọ̀yàn kúrò ní Islam là ń sọ yìí o torí pé ó ní í ṣe pẹ̀lú ọkàn nífàákọ́n ìhìtìkọ́ọ̀dì jù ìṣe mọ̀nàfíkì èyí tó ní í ṣe pẹ̀lú àdì ọkàn àáfà alẹ́lẹ́kẹfà ń bẹ̀ ní nákùfù àádìláyì àdéhùn téèyàn bọ́lọ̀ ń ṣe kéèyàn sì tú kéèyàn ọmọ pé àdéhùn eléyìí tó bọ́lọ̀ ń ṣe kó tú àdéhùn èyí tí ń bẹ láàrin wọn àtọ́lọ́hún jàmọ́ ẹ jẹ́ ká gbọ́n tá àáfà ń sọ láàrin <clears throat> ṣe rọ́pọ̀lọpọ̀ wa pàápàá ń gbà mí tẹ́lómi bá wà náà pàjú ọwọ́ à ń ṣàdúrà yọ̀ọ́ wà bọ́lọ̀ ń ṣàdéhùn ìwọ ọlọ́run tó bá sì ṣe nǹkan báyìí fún òun òun ò fi ṣe báyìí fún ọ nígbà ọlọ́run bá wá ṣe fún yọ wá jàǹbá àdé òun. ọlọ́run bá wá mẹ́rin wá nínú sọ́rọ́tù tauba aya seventy five dé seventy six mo màmá gbé mo màmá fẹ́ ka àwọn aya yẹn láti inú Quran torí sọ́rọ́tù tauba afẹ́ ẹ̀ lè pè ní sọ́rọ́tù lìmọ̀nàfíkì wàláì téèyàn bá gbọ́ sọ́rọ́tù tauba yìí. Ah! ọmọ mọ́ni wúmọ̀lì mọ̀nàfíkò ẹ bá fẹ́ mọ̀ ń pa mọ̀nàfíkì súrà wọn kọ́ lọ́kàjẹ́ mọ̀ ẹjọ́ lọ́ka táwọ́bà kódà ọ̀rọ̀ mọ̀nàfíkì tí ń bẹ nínú táwọ́bà ó ju tí ń bẹ nínú súràtúlì mọ̀nàfíkù náà gangan lọ súrà mọ̀nàfíkì tẹ bá fẹ́ mọ̀ súrà wọn jẹ́mọ́ o súràtù táwọ́bà ni kùránì orí kẹsàn-án ẹ sá lọ kà àwọn mọ̀nàfíkì lẹ́rìí bẹ́ẹ̀ ọlọ́run sọ tó tún ní àwọn asbabu nuzul tó tó pọ̀ àwọn àdìtọ́lọ̀ ń torí ẹ̀sọ́ àwọn àyà yẹn kalẹ̀ Imam Suyuti máa wọn kan ti ra àwọn asbabu nuzul bẹ́ẹ̀ làwọn tafasir náà mú àwọn àdí ìwá ní ẹlẹ́ẹ̀kẹfà tá à ń sọ yìí kéèyàn ọbọ̀ lọ́n ṣàdéhùn wíwọ ọlọ́run tó ọba ṣe nǹkan báyìí fún mi èmi náà ó fi nǹkan ṣe báyìí ọlọ́run wá gbàdúrà rẹ tán ọwọ́ àjàmbá àdéhùn mọ̀nàfíkì ni ọkàn ní tó ṣe yẹn wà ọlọ́run ọba ń sọ nípa àwọn mọ̀nàfíkì nínú alukoran ní sọ́rọ́tù tauba kágbé láti aya seventy five aya seventy five yẹn ọlọ́run ọba ní wàmí ní umman aada lọ́ọ̀à láyìn àtàánà mi fọdùlì lánà sọ́dà kọ́nù wà lánà kù nànà mi náà sọ̀lẹ́hìn ọlọ́run ló ń bẹ́nu àwọn mùnàfíkì àwọn tọ́já sí wípé wọ́n bọ̀ lọ́hùn ṣàdéhùn àwọn àtọ́lọ́hùn ọjọ́ ní májẹ̀mú wọ́n jọ ní àdéhùn kí làdéhùn náà ni pé làyínà àtàánà mi ń fọ́dúlì tíwọ́ ọlọ́run bá jẹ́ alówó lọ tó o bá jẹ́ akọ́lé tó o jẹ́ ara mọ́tò tó o fún wa nínú àwọn oore rẹ tí ètàn àwọn ọlá ńlá ìwọ ọlọ́run táwa náà kù lè mi rẹ́ǹtì ẹlòmíì tí ò tí ì dóhùn ọ̀fẹ́ bojú ni pé òun ò lè máa bojú lè mi rẹ́ǹtì wọ́n tó wá kọ́lé tán ó tún ṣe kí ni ó nílá mọ́mọ́mọ́ ìyá wa kan ní ìsìn ó nílá láti bojú ní ìsìn tó wọn bá ti parí nc kódà ara àwọn tó ti gba bẹ́ẹ̀ mi kọjá fún léèké òní àdẹ̀sọ́ fún jọ́nà pé bójú rẹ tó bò ní ìsìnkè rọrùn ma pẹ̀lú àṣọ ọlọ́run tó ti parí nc àáfà ọ parí nc lọ́nà <laughs> táwọn bá ṣe convocation tán fún sàtífíkẹ́ẹ̀tì torí wọ́n mọ̀ bìrì bá sáyẹn pé ọmọ tó parí ọ̀dọ̀ àwọn kò gbójú sàtífíkẹ́ẹ̀tì tó jáde convocation náà lọ tó wọn bá tún ṣe kinní kan tó wọn bá tó ṣe kìnìún kan tó wọn bá tó ṣe kìnìún kan tó bá tó ṣe kìnìún kan ibi tó wọn ti ń tíìchì ibi tó wọn ti ń ṣe nígbà tó yàgò tó tíìchì wọn tó da lókòwò tí bísíǹsì wọn bá tó gbèrú tí kìnìún kan bá ṣe àáfà dìrọ̀lẹ́ ìkìrọ̀rùn fún láti gbójú. gbogbo tó o sì bèrè jó ní ọlọ́run wá ṣe fún ọ ni o sì parí o tún lówó lọ ọlọ́run ṣàánú rẹ ìjẹ́ ẹ̀mú tó rọrùn àáfà ọlọ́run mùnàfíkì ọ ń bẹ nínú wọn tí wọ́n bọ̀ lọ́run ṣàdéhùn tó o fún àwọn lówó tó o fún àwọn lọ́lá tó o fún àwọn lárísìkí lànà sọ́dà kọ́nà àwọn ọmọ ayọ̀ àwọn ọmọ ṣètọrẹ àánú àwọn ò ní ya wọn ìyẹn nìkan tó wá kọ́ àwọn òtò wá jẹ́ mínà sọ̀lẹ̀ kejì àwọn ọ̀jẹ̀ nínú àwọn akéde o nínú àwọn ẹni rẹ bẹ́ẹ̀ kí n ní wá òkúta ti ilẹ̀kùn yẹn fi fàlámà àtàwọn mi fọ́dúlì yìí bá ìlú bì ìgbà ọlọ́run wá ṣe wọ́n lọ́lọ́rọ̀ oore ọlọ́run tí wọ́n ń tọrọ ọlọ́run wá gbélé ẹ lọ́wọ́ ọlọ́run wá fún wọn ayé dé jama ó di wípé nǹkan tọ́já sí wípé àdúrà gbà gbogbo ntánitọ́ lọ́run bá fáwọn àwọn ọmọ náà sójú ọ̀nà ọlọ́run bá ìlú bì yìí wọ́n wá sàwọn sọ́lọ̀ wọn àwa náà mọ́ sẹ́ẹ̀rí ayé ìjàmọ́ ẹ̀jẹ̀ àrònú sí i ọbẹ̀mi àtiwọ náà wí nígbà tẹ́lẹ̀ omi ìnú wa náà wà student tá a bá fẹ́ sọ àwọn programu campus a wà kọ lẹ́tà sáwọn èèyàn a là fẹ́ ṣe jihadi a fẹ́ ṣe orientation week a fẹ́ ṣe ìfitọ́rù ìfitọ́rù sọ́yì a fẹ́ fáwọn olùsìn lóúnjẹ a fẹ́ ṣe gbá a fẹ́ ṣàwo a wà kọ lẹ́tà a mọ̀ káàkiri ilé àwọn olówó a mọ̀ gbé mọ́tò mss kí n campus gbà yẹn ara máa rò pé ah wàhálà ìwé wà báyìí tó nílé epo tó ní kinní kan ṣé five thousand ló yẹ kó fún wa ṣé two thousand ló yẹ kó fún wa ṣé kò yẹ kó fún wa two hundred million ṣé kò yẹ kó fún wa tó ten billion. àáfà ìwọ náà ti ń ṣiṣẹ́ ní ìsìn mọ́mọ́ nínú àwọn ọmọ ìyá táwọn náà sọ́fà nígbà tán wà ní kámpọ́ọ̀sì àwọn náà parí lónìí wọ́n ríṣẹ́ ńlé iṣẹ́ ńlá ẹ̀mọ́ tí wọ́n lé afẹ́ralẹ̀ sí olúyọ̀lé ẹ̀sẹ̀ afẹ́ máa gbọ́ mọ́tò mẹ́ẹ̀ẹ́dógún afẹ́ lọ ájẹ́ afẹ́ máa lọ múra lóṣooṣù ó nira fún wọn náà láti náwó sí tó ń sọ lánàá ṣèbí wọn náà ti di graduate lónìí ó ti ń ṣẹ́ níṣẹ́ ìlìṣẹ̀fúrọ́ọ̀nù ó ti ń ṣẹ́ láwọn iléeṣẹ́ ńláńlá ṣé wọn náà ná tiẹ̀ ṣèbí wọn náà mọ iye sálárì rẹ èèyàn mélòó lọ́ràn lọ́wọ́ wà láì àwọn èèyàn ya wọn lónìí àtà nínú àwọn ọ̀dọ́ tán já lùsùn náà tọ́lọ́ ń bò láti rí ẹ̀yẹ àwọn èèyàn láwọn wọ́n láwọn sí tọ́lọ́ wọ́n sọ fẹ́ẹ́ nìkan tó ní pé sórí káníbọ́lọ́ ń ṣe sàánú àwa tá a já àfa àbọ̀mọ́ ilé táwa ń ná ìmọ̀ wa ká ní bẹ́ẹ̀ lẹ́yìn tẹ́ ẹ lówó bá ń ná owó yìí ni wàhálà ìsìlámù ó ti ṣe jù báyìí lọ ṣùgbọ́n yìí ni problem yìí tó fi já sí wípé ntọ́lọ̀ ń ṣe fún yín kò lóore bí ntọ́lọ̀ ń ṣe fáwa nù. wàmọ́ àtàníyà lọ́wọ́ kọ́ irú mi máa àtàkùn bàlá àǹtọ̀n bí àdéhìyà ti kún tẹ́fúrọ̀hún. anábì sùlàìmánà ní sọ bẹ́ẹ̀ fún àwọn tó mú ẹ̀bùn wá látọ̀dọ̀ bàlìkí sùnjọ́ náà lọ́wọ́ àbí nǹkan ń rọ́ làwọn eléyìí èmi lẹ́gbẹ́ máa fi ẹ̀bùn ilé ayé tàn èmi ni balikisu ní ẹgbẹ́ bò fún ó sì fẹ́ dànàbí Sulaiman wò ni pé tọ́ ẹ pànà bí ọlọ́run bá ní ló tọ́jú ẹni ọlọ́run ẹ̀bùn òní jọ lójú tẹ́ ẹ bá ti rá àfa àtọ́jẹ́ pé owó tí ó gbà lóde súná ọmọ owó òde olóòkú owó òde nìkáì ní ọmọ wa ranjú ní òní torí ẹ̀ lọ kírun ní ọmọ báwọn èèyàn jà àáfẹ́ elésùnú àáfẹ́ elésùnú owó ayé tóbi lẹ́mìí ẹ̀jọ́ ọlọ́run lọ anabi sulaiman ó ní sórí ìwà máa ta níyà lọ́hùn ìtọ́lọ̀ ọba ṣẹfẹ́mi sulaimana mínà lògùn wátì nínú pé mo jànà bí ọlọ́run ìmọ̀ ìmọ̀ ìmọ̀lẹ̀ ìmọ̀ ìtọ́sọ́nà lèyàn fi jànà bí ọlọ́run èmi lọ fẹ́ máa fàyè tán ìtọ́lọ̀ ń ṣe fún mi ànàbí ọlọ́run ni mi ọlọ́run tó wá gba ayé lé mi lọ́wọ́ ìtọ́lọ̀ ń ṣe fẹ́ mi ó lóore tuntun fún ọ̀bàlì kì í sùn lọ àtàwọn ẹ̀mọ̀ àrẹ tẹ̀ ránṣẹ́ ẹ̀mọ̀ ń yọ̀ gan o pẹ̀lú ẹ̀bùn ẹ̀mọ̀ bẹ́ẹ̀ bóyin lọ èmi lẹ́ fẹ́ bùn tán jẹ́mọ̀ ìtọ́lọ̀ ń ṣe fáwa náà wàláì ó lóore ju tó ṣe fún Dangote lọ ìtọ́lọ̀ ń ṣe fún wa tí wọ́n ọ̀bá mọ̀ àwa mọ̀ wàláì ìtọ́lọ̀ mo tó fọlọ́hún sẹ́lẹ̀ inú mọ́sálásí làwà yìí àní ìtọ́lọ̀ ń ṣe fáwa sẹ́ khairu mimma ata Dangote wà khairu mimma ata Bill Gates Bill Gates náà sì lò lọ́wọ́ lọ́jọ́ àṣà tí ò tí pọ̀ sẹ́ẹ̀kan recent clinical release lágbàáyé lónìí Bill Gates ló sì lówó lọ́wọ́ ọkùnrin oní Facebook Mark Zuckerberg àbí kí ló kọ ẹ òun ló wà nọ́mbà six ní ìsìn ìtọ́lọ̀ ń ṣe fún wa olóore ju mímọ́ àtà Bill Gates wá àmọ́sálù ìtọ́lọ̀ ń ṣe fáwọn èèyàn tí wọ́n ń kà pọ́n lówó lọ yẹn ní tó ṣe fáwa ju tiwọn lọ báwa ṣe ń ná ìmọ̀ wa tí wọ́n bá ná owó wọn wọn tó bẹ́ẹ̀ ẹ̀ ń fẹ́ nìkan scholarship scholarship mélòó wọn á lọ́dún ọmọ yẹn wà sáwà ń ṣe lójúmọ́ ni àwọn ń ṣe wá sí mẹ́ta mẹ́rin jọ mi ọmọ iye kíláàsì lẹ́jọ̀ tá a ká àwọn ọmọ lójoojúmọ́ tá a pa sí ní nǹkan mi ká kọ́ wọn lẹ́sìn lọ a kó kíláàsì ilé a kọ́ wọn bì a kó bì kan a bọ̀ wá sí mi a kó wọn àsì kan ọmọ iye èèyàn tá à ń kọ́ lọ́sẹ̀ ni. èèyàn lè sáré kùsà á wà láyé wo kíní kankan kan lẹ́jọ́ làtà ni yọ̀wà kò ní lè wá mọ́ ẹ sáré wá bá ní sí wá sí sẹ́ẹ̀ lè polówó bá wọn ọ̀tà fẹ́ yòó lówó sóyè nìsín tọ́lọ́ ń ṣe fún yín kò lórí tó ti fáwàá ṣùgbọ́n tó ṣe fẹ́yìn náà ìsìláàmù nídìí ẹ̀ ṣùgbẹ́yìn ò ní náà mo ti wà níbi kẹta ẹ̀kẹ́ àbá àwọn kọ̀tẹ́ láàrin tí ọ̀pọ̀gbọ́n ṣẹ̀jú mo ìsàrí sa wáàsí yọ àsìlọ́ sí wáàsí àwọn èèyàn ló sì pọ̀ lẹ̀ tí ọ̀sẹ̀ tí ó sì wáàsí fún àsìlọ́ ṣe ó sì wúlò fún sẹ́ẹ̀ sáré polówó sàlọ́wà ẹ̀fọ́ aláàjì gẹ́gẹ́ kan ẹ̀yẹn tàbí ọba ṣe chairman of the occasion ibi ó ti ń bọ̀ lọ́kadà bá já sínú kòtò àsìlọ́ báyìí tẹ́lẹ̀ bá ní lọ́ọ̀tì wéyẹ gẹ́gẹ́ lọ́dọ̀ sáré mọ̀ bọ́ ní ìsìn olówó ti gbé kọ́ọ̀lù ẹnu ìmọ̀ ti ẹ̀wà gbé gan ọmọ olójú mm, ẹmọ nǹkan tó ṣẹlẹ̀ ọmọ tó jẹ́ ọ̀sàlẹ̀ kò pìpì àpòwò ṣe kí ni òun ọ̀nàwó lónìí ẹwà ni wọ́n sẹ́ni àwàlẹ̀ ni wọ́n dẹ̀dùn kẹtẹ̀ fi one million pẹ̀lẹ́ lọ́ǹchì magazine wa yẹn à ẹ tó sọ iye tí ó fi lọ́ǹchì ẹ ẹ kò sáà ìtọ́jú ọlọ́sẹ̀ tọ́pìkì ta ní kẹ bá ní tiẹ̀ sọ òun ní ọ̀rọ̀ ìran ẹ tó bá ní mú mọ́ ọ̀rọ̀ kọ̀bùlẹ̀ àti bàdí gbogbo tá a fọ́ òmúra pé wọ́n ọ̀nà tẹ́lẹ̀ ẹ wà sáré sọ fún kí ni ọ̀wà sáré ṣe jẹ̀mọ́ yọ wà sáré ṣàjọ mo ti níwàásí ibì kan rí tí mo ti gbà wípé mo níwàásí wà láì wọ́n kẹsàárẹ́ pè mí ni àmọ́ àárẹ̀ tí níbo mo yá sáré lọ fọ́múlà inṣàlá inṣàlá mo ti gbàgbé mo sì yá gbé láptọ́ọ̀bù mi wájú mo kọ̀nẹ́ẹ̀tì ẹ̀mọ́ íńtánẹ́ẹ̀tì bla bla bla bla mo sáré sáájì ọlọ́ọ̀ni kìíní tí ibùn ibùn ọkọ̀ yìí mo kọ́ tó sọ pa tọ́bíkì o mo yá sáré mo yá gbé wájú bá mi ṣe wáàsì àbá olówó tó wá ṣe bá àti ẹ̀ pa mi fún òtó ṣe bẹ́ẹ̀ àṣẹ ń tọ́lọ́ ń fáwọn olóore ju ṣe fẹ́ lọ táwa bá ń námọ̀ tiwa kò ní ṣe kí ni o kò ní dẹ́kù tẹ́yìn bá náwó yóò dẹ́kù ṣùgbọ́n ẹ̀yin náà wá máa náwó yẹn tẹ́yìn náà bá wá ná pẹ̀lá ní ìrọ̀dà kọ̀ wá ní dẹ́kù tí ò yáwó lówó nìyẹn. àwọn táwa ń sọ̀rọ̀ wọn yìí mọ̀nàfìkì àwọn náà mọ̀ wá sọ fọ́lọ́ pé wọ́n lọ́n tó ọba fún àlówó ọ̀n bẹ lára tiwa náà àbá asúnà ṣé n tí wọn náà lọ́wọ́ máa ṣe tọ́lọ́ ń bá gbàdúrà rẹ sóun ṣe tọ́ ọ̀bá ti sọ́ra ó di mùnàfíkì ọlọ́run nígbà tá a wá ṣe bẹ́ẹ̀ fún wọn tán bákìlú bí ìwátàwálá o wà ó mọ̀rìndú jama wọn bá sáwọn ìtọ́lọ̀ ìmọ̀ dùn mí fáwọn èèyàn wà láì ẹlòmí ò rò pé òun gbọ́n sọ rò pé wọ́n lọ gbọ́n ni wà láì àwọn kan gbẹ́ ju ọ̀rọ̀ tán lówó tó ọ àwa tá ẹ̀tún lọ́wọ́lọ́wọ́ gan tó ni wá adúpẹ́pà ìwọ̀nba tọ́lọ́ fánú màá ná bá a ṣe tún lówó lọ́yìn náà tún náà tọ́lọ́ fún wa fáwọn èèyàn bá a ṣe tún ní bá a ṣe jólòsì náà nínú tọ́lọ́ tó fún wa tá a tún jólòsì àtún náà mọ̀nàfíkì wá bọ́lọ̀ ń sàdéhùn ọlọ́run wá gbàdúrà rẹ̀ tán ọba àfáà ẹ̀mọ́ tó wàlẹ́ ọ̀la máa wà ní Jamaica ọ̀túnla máa wà ní Emirates jọmẹ́rin máa wà ní London kí ni sórí kílọ́kì mi pàgọ́ sórí eléyìí gbogbo tó fi wọn bàálù kiri bí wọn lọ́mọ wà láàlẹ́ ayé èwo lọ́nà fẹ́ sìn mọ́sálásí tó ti kírun common generator of twenty thousand kò lè rà á bẹ́ẹ̀ kí láǹfààní owó rẹ̀ ọlọ́run wá sànù wọn tán bá kìlù bìyí wátawálá wa ó mọ ọ̀rígun wọ́n sa wọ́n wá gbórí kòǹbì tọ́lọ̀ wọ́n sẹ́rí kòǹbì tọ́lọ̀ wọ́n kọ̀yìn sí tọ́lọ̀ ọlọ́run ní sẹ́yìn mọ́tọ́ wá ṣẹlẹ̀ fa àkọ́bà òun ní fa àkọ́ fi kùlù bí ìlà àyẹ̀wò mi yẹ̀lọ́kọ́ òun náà àwa jù ní fa àṣewọ́n mọ̀nà fìkì ajúnìfàákù sínú kíni o ọkàn wọn ṣe é tiri pé ìtìkọ́ dín ni ọlọ́run wá sí wọn mọ̀nà àfikì látara pé kíni o wọn àti wọn náà tán láwọn ọ̀nà fọlọ́run wọn sa àwọn tó yẹ ká ná fọlọ́run ọlọ́run náà wá sí kíni o ọwá ó ju nìfàk ó ju ìṣesí mọ̀nàfíkì ó jù sínú ọkàn wọn tí èdìjọ́ tí wọ́n lọ pàdé ọlọ́run kí ló fà bí má áhàlà fún lọ́à má wà àdúrù torí wípàdé òǹtàbọ́ ọlọ́run ṣe wọ́n jàǹbá rẹ̀ wábì má kánú yẹ́kùdìbù náà wọ́n sì pètọ́ ọlọ́run mẹ́rọ̀ọ́ jàmá àwọn tó bá ń ṣe léyìí mùnàfíkì ni tó sì lè yọ kúrò nínú kẹ́lẹ́ o Islam ọlọ́run kò fún alágbọ̀yọ̀ rẹ̀ èyí ò lẹ́lẹ́kẹfà nínú nǹkan tí ó lè sọ̀yàn di kèfèrí lábala kíni o ànífàákú alẹ́ ìtìkọ̀ọ́dì ẹlẹ́keje twenty làáfàá ká o ọlọ́run bá ní sàfáwà Mustapha lẹ́sàn-án rẹ o alifiraru minal jihad títọ́ ọlọ́run bá délẹ̀ jihad jihad tẹ́lẹ̀ yìí ni jihad lẹ́kẹta struggling striving to ní í ṣe pẹ̀lú pé mùsùlùmí àtọ̀tà ń jà wọ́n sá lọ <laughs> ẹ wo wàhálà ìjáàbò Ọ̀yọ́ state ní 2001 kọfà ẹ mọ̀ mọ̀nàfíkì lásìkò lamadéṣínà lamadéṣínà ti kú ní ìsìn so àwọn òní sọ̀rọ̀ ẹ tó ti kú láì dáa ṣùgbọ́n kálukú wọn lè kú lè mọ̀rí ìmínú mọ̀tásàbà nínà ìfún àwọn tó ti kú nú àwọn tán fa wàhálà ìjáàbò Ọ̀yọ́ state tí wọn ò jẹ́ kí mùsùlùmí ó ṣàṣeyọrí àwọn tó ti kú nu wọn ọlọ́run máa ti ṣe fún ọ̀nà sàárè lọ àwọn tí ń bẹ láyé nu wọn tí ò tún bá ọlọ́run máa tó ju wọn ó rí kó tó kú jama mùnàfíkì pọ̀ náà àwọn mùsùlùmí wàláì pàápàá tí wọ́n mọ̀ ti bàdàn mùnàfíkì pọ̀ náà wa sọ́ra àwọn ìlú bí ìbàdàn mùnàfíkì mùsùlùmí lọ́pọ̀ jù mùnàfíkì mùsùlùmí pọ̀ ju mùsùlùmí gidi lọ inú òjò àṣàṣe àwọn àṣeyọrí kan ibi tí mùnàfíkì bá ti pọ̀ àṣeyọrí ó kéré torí àwọn tẹ́ ẹ̀rọ pé ẹjọ́ pé máa jó lọ́mọ wẹ̀yìn rẹ máa ṣe jihadi lọ́mọ wẹ̀yìn ẹ àwọn tó sọ pé tó rò pé òun lẹ́yìn o àáfà ìwọ nìkan ni ó kù kolobo àwọn tí inú wọn ò dùn sẹ́sìn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí tó ń gbó kọ wọn tán wà mínísírì tán wà nípò lọ́wọ́ lé wọn wọn ò lè sọ́pọ́ọ̀tì jáàbù láìláì wọn àti lè sọ́pọ́ọ̀tì ṣẹ̀ríà ní táwọn ẹgbẹ́ òòlù tọ́mọ̀ pé tí tí wàhálà bá dé gan àwọn gan ẹni tí ń ṣe ìsìnà tí wọ́yàwó yàwó ńlá ta tọ́wọ́ tí ṣẹ̀ríà bá dé pé ikú òun ni ẹni tí mo ti tọ́mọ̀ pé wọ́n fẹ́ lu òun pa ṣé ní ọ̀sán bọ́ọ̀ ti ṣẹ̀ríà àbáwọn tẹ́ ń gbó kọ́ wọn kọ́ àbí àwọn ràṣídì àwọn kí ló kọ rẹ̀ máa tara rẹ̀ jẹ àwọn iṣẹ́ká àwọn gbogbo ẹ̀ máa tara rẹ̀ jẹ àwọn tẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn ìyàwó mi inú wọn kẹfìrí ni ètò ẹ̀fẹ́ mi inú wọn mutí tó ẹ̀fẹ́ mi inú wọn ta tẹ́tẹ́ tí wọ́n tó wọn ẹ̀kọ́rẹ́jì rẹ̀ sáwọn tó rò pé ṣàṣeyọrí ṣàṣeyọrí tán mọ́náfìkì ìlọ́pọ̀jù náà mùsùlùmí tó ń wò yẹn tí mùsùlùmí mẹ́wàá bá wà níbì kan wàláì tí wọ́n mẹ́wàá ti pọ̀jù àfáà mẹ́wàá ṣe kíni ó ti pọ̀ jù mùsùlùmí ẹyọ kan tó bá wà níbì kan kánípà àdúgbò kan bá rè lálọ́ọ̀dù hundred ló wà níbẹ̀ ninety nine wàá jẹ́ kèfèrí ẹyọ kan wàá jẹ́ mùsùlùmí ó sì jẹ́ mùsùlùmí tó dúró déédéé wà láì wọ́n á fi lè pàtì lára ninety nine wọ́n náà fẹ́ẹ́ bìbọn búra bó ṣe jẹ́ òun nìkan tó wọ́n wájú kò rí yàn ó wẹ̀yìn kò rí yàn ó wọ̀tún kò rí yàn ó wọ̀sì kò rí yàn ṣùgbọ́n wọ́n wájú ẹ̀ ó rọ́ lọ́hùn ó ní ládùúgbò yìí kò sí tọ́jọ́ máa bẹ́yìn ninety nine fa ah ní máa fi máa búra máa lo spiritual power mi máa lo legal power mi òfin nàìjíríà ọ̀fà ìgbàkẹ́ ní kéèyàn máa fi máa búra tí ì bá ṣe kẹfì ẹ bá jẹ́ lẹ́bọ tọ́mọ̀ pé ògùn ní ọ̀pá òru ògùn lòun ń sìn kó fògùn búra o pé tóun bá ti kọ́ lè wá dùgbò ògùn tóun ń sìn kọ́ pa òun o só ti yé o pé kó tó wá mú irin kọ́ dárin kọjá kó tó mú omi ìbọn pé ògùn tóun ń sìn o kọ́ yá afọ́ orí òun dànù ṣùgbọ́n mùsùlùmí lèmi mùsùlùmí lè fi kùránì búra èmi ò ní pọ́blẹ́mù kankan nu kùránì yìí ọ̀rọ̀ ọlọ́run ni mo fi búra o ọlọ́run tí mò ń sìn tí n bá kó lè wà dúgbò tó bá tọ́ sí mi kọ́lọ́run ó ṣe fún mi o bó ṣe jẹ́ yọ kan jẹ̀mọ́ wàláhì wọ́n fi lè pàtì ẹ wá rí lálọ́ọ̀dù hundred kírísítẹ́nì forty mùsùlùmí sixty ṣùgbọ́n mùsùlùmí sixty fifty nine jẹ́ mùnàfíkì ẹyọ kan jẹ́ tó déédéé àáfà wọn ní àchíf ṣé ẹ̀wọ̀n fifty nine yẹn wọ́n ní àáfà one b bàbá mi ló mú islam olú ẹ̀ local government ìkọ́ni one b màmá mi ló ìyá àdín ní ọ̀nà àrà ìkọ́ni one b màmá mi ló gbẹ́sìn wọ Ògbómọ̀ṣọ́ ìkọ́ni one b àǹtí mi ló gbẹ́sìn wọ kíni o igbó ọ̀rà ìkọ́ni wa ò tí ì gbọ́n kankan bọ̀dá mi ló mú ẹ̀sìn wọ ìlú wa wọ́n wà máa sọ tán èyí tọ́jẹ́ yọkan ní wọn wọ́n wà á sọ di kíni o ajáde àpẹẹrẹ torí pé mùnàfíkì lọ́pọ̀ jù

wọ́n àfẹ́yìn òun ó fi wín ní àfà kí lọ́jẹ́ kán rà àfà ẹni ọlọ́run wín ní torí mùnàfíkì pọ̀ irú tí wọ́n ṣẹlẹ̀ sí àná kọ́lọ̀ńkọ́lá wa ṣe rí mùnàfíkì títọ́ ọlọ́run bá ṣẹlẹ̀ yọ sá lọ ẹnu rẹ̀ ọmọ ẹdùn òkè ah aláyè kájẹ ẹ̀fà jẹ ah àwọn ọmọ wa tó ń fi àjẹ sport nọ́ọ̀sì àwọn ọmọ wa sport fàáyéjì àwọn ọmọ kíní kan àwọn kẹ̀nẹ̀ kan àbá tíjì àdìbàdì ọ̀rẹ́ wọ́ọ̀sà kúrò lọ́yọ̀ state yọ̀ọ̀sà lọ lẹ́yìn bí ọ̀bá sá yọọ gan yọ́ lọ kọ́ ní ugbó kan èmi kọ́ èmi kú báyìí ayé ọ̀dá ayé ọ̀dá ta àwọn mùnàfíkì nù títọ ọlọ́run bá délẹ̀ àfà họ wọn nínú sọ́rọ̀tù táúbà etí wà bá sọ náà wọn ọlọ́run ti kọ́ ń bọ́rọ̀ wọn bọ̀ pé inú wọn máa ń dùn láwọn mọ̀nàfíkì yẹn tí wọ́n bá ti lè wọ́n yìn tí wọ́n tẹ̀ lánàbí lọ sójú ogun torí pé wọ́n kórìíra kán bá nàbí ṣe kí ni o kán bá ṣe jihad wọ́n kórìíra rẹ̀ pọ̀ wọ́n máa wá sọ fún àwọn mọ̀nàfíkì ẹgbẹ́ wọn pé látàǹfẹ̀rọ̀ fẹ́lá harù wọ́n tẹ̀ lánàbí jáde o lásìkò ẹ̀rùn lásìkò òru yìí à tẹ́ tó rú mú ẹ̀ tẹ̀ lánàbí lọ ìgbó àáyà ìnígbò ogun tàbúùkù lọ́sẹ̀lẹ̀ ẹni tó bá ti ka ìtàn Islam yóò ti mọ sábàbù nùzúlẹ̀ àáyà yìí torí pé ogun tàbúùkù àwọn àáfàá máa ń sọ̀rọ̀ rẹ̀ jáìsù lọ́n sọ̀rọ̀ nìyẹn ogun ònira ogun kí la pè jà náà ogun ònira ni a ẹ bá ka ìtàn tàbúùkù ibi ogun làwọn sàábẹ́ kan ti gbàwé àlìjánnà sẹ́ẹ̀rógun yẹn alákọ̀ọ́kọ́ inú ẹ̀rùn tó lágbára lọ́sẹ̀lẹ̀ ẹ̀rùn wo lọ́sẹ̀lẹ̀ báyìí ní ìsìn sẹ́rí pé làágùn ẹ̀wò bá ṣe làágùn ní ìsìn ìrọ̀lẹ́ la tó wà yóò tí èso ọ̀sán o lóru mú kálukú yìí tó bá tó dalẹ́ ní ìsìn òru òtò mọ́ èèyàn yìí ní ètè sùn èyí òtò máa fàtẹ́gùn nígbà wọn tààtì ẹ̀ máa làágùn dáadáa báyìí èyí àwọ̀ àbẹ̀bẹ̀ òtò fẹ́ atẹ́gùn fàtẹ́gùn nígbà wọn ti sùn báyìí òru òtò dé tí ẹ bá sàánú ọlọ́run wà láàyè sọ́lọ̀ ni kó ìjọ́dẹ̀ gbogbo èèyàn máa ti kú tán o ìfẹ́ so tó bẹ̀ kọ́ ọmọ sùn ibi ọba ti sùn báyìí tọ́lọ́ bá dẹ̀ wàhálà sí o ayé ò nira fún ọ ṣùgbọ́n lọ́n tó wá ń sàánú wa bá a ṣe lóòrú tó mú táwọn ti sí wíńdò lẹ̀ tá a tún sanra àábà tún sùn lọ ẹ bá jẹ́ bọ́lọ̀ bá tún sàánú tí iná bá wà nílé wọn tó bá tún ta fáànù yóò bá tún sùn lọ ṣùgbọ́n lúùrù ti wá ń bàdàn ìdá àbádùgbò ti wá mùsùlùmí tó yẹ pé <laughs> tá a bá fún ọ́nà lẹ́ẹ̀kan lóṣù yá máa ṣe kíni o alihamudulilayi òru wọn ò ṣe kíni o òru ni wọn ò mú wa kálukú náà ti á lọ dìsáìn gbogbo ẹ̀ ọ̀rọ̀ tí ó sùn lábẹ́ nẹ́ẹ̀tì torí ẹ̀fọn kọ́ mọ̀bà jẹ́ yá sí gbogbo wíńdò lẹ̀ pẹ̀lú kọ́ máa fẹ́ fáànù àfà àwọn mọ̀nàfíkì àwọn sọ pé ẹgbẹ́ tẹ̀lá nà nínú ooru tí ooru mú tọ́ báyìí látàǹfìrú fil harri ẹ má tẹ̀lá nàbí lójú ọ̀nà jihadi o torí ooru ìpọ́ o ọlọ́ni wà nàbí wà á máa jẹ́ kó yé wọn pé kúlínáàrù jahannama ashaddu harra sórí wọ́tọ́ ọjẹ́lẹ̀ ara àyà tó fi máa ṣe ìfẹ́ tí máa fi ọ́ ṣe èyàn rè so oru etí ẹ̀ mẹ́yìn ni ẹ sì kan gbogbo ẹ̀ pọ̀ nínú oru yìí ọwọ́ ajẹ́kóye pé màmá oru náà já ànámọ̀ jù báyìí ah jẹ́mọ́ ọ̀gbọ́n tọ́lọ́ ń sọ yé àwọn tí wọ́n ń sá fún oru ayé ọlọ́wọ́ tẹ́fẹ́ yan pé ṣèbó oru ayé lẹ̀ ń sá fún àbí ṣé tèèyàn bá lọ ja jihad ṣé ni wọ́n fún búrẹ́dì lá ní ó jókòó sí ẹ̀rùn mú lóòótọ́ bẹ́ẹ̀rùn ṣe mú sáwọn èèyàn máa ṣiṣẹ́ wọn ò máa ṣe àgbàrú lọ ọwọ́ adìbí tọlọ́run wọn wá fẹ́ máa tọlọ́run máa kéde ọlọ́run sọ fún wọn tá a bá jù wọn náà jahannama kúlí náà rù jahannama ashaddu harra wallahi òru jahannama jù jù bẹ́ẹ̀ lọ́kọ̀ láyé tá a laokanu yefkowu ká ní wọ́n bá gbọ́ nǹkan yé tí wọ́n gbọ́ tọ́lọ́run yé ni wọ́n àní máa ń sọ ìsọkúsọ lẹ́nu pé sẹ́ẹ̀tẹ̀ lánàbí ní àsìkò ooru èyí tó jẹ́ ìṣesí mọ̀nàfíìkì wọn èfẹ́ lọ sójú ọ̀nà tọ́lọ́run wọ́n máa wá discourage ẹ̀dẹ̀ tí máa ọ̀gá wọn Abdullahi ibn Ubayy Salul ẹ ti mọ̀ pé nínú ogun èèyàn three hundred ìlọ́dà padà lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ara ń dọ́gbọ́n lọ bá wọn díẹ̀ ìwọ náà tó ń lọ kálá náà ni àánú ẹ̀ ń ṣe ni ìwọ tó wà tó ẹlẹ́wọ̀n yunifásitì ọlọ́run fẹ́ bàbá àdókò ojú sọ́kọ́ ọ̀rẹ́ tó wà kó nídìí kọ́ parí dìgírì rẹ ọya padà mọ́tẹ̀ lánàá bí o yóò tó lọ bẹ́lẹ̀ ìwọ náà ń lọ à ìwọ tó ẹgbẹ́ nẹ́ẹ̀sì àní nìka ìrẹ ọlọ́run mọ̀ ní jẹ́ kọ́ kú lápọn yá padà lẹ́yìn àná bí o ṣe nìka ìbò tó lọ èyí tó tóbi mọ àánú ẹ̀ ń ṣe ìwọ tó ṣẹ̀jú mọ́ méjì ìyàwó rẹ̀ jọ́ òlò ṣe nìka ọdún mẹ́ta sẹ́yìn kí ló tí àjíìfù tó bó ṣe ń bá wọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan ó sì kó yẹn three hundred kó lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìṣesí mọ̀nàfíkì nù alifiraru minal jihad jama ọlọ́nkó mímí àti ìdó yóò bá ní pé eh, ẹnu dùn òrófò agada ọwọ́ àbí nǹkan ṣe gbẹ́gí ni ó ṣe gbẹ́gẹ́dú so onígbà tẹ́lẹ̀ mi bá sọ pé ah alijihad ah ìmọ̀ wò pé àáfà níjọ́ tó bá ṣẹlẹ̀ wà láì tọ́lọ́ bá mọ ọdún lọ́jẹ́ ni ọlọ́run kèé sẹ́yìn tó ń sọ ọ́lẹ̀ ẹ wo ìgbà hijab Ọ̀yọ́ state yẹn tí n bá sì rántí mo máa ń sọ pé likuli muri emeni hu màkàtà sábàmì náà lè ṣe ẹ láwọn kan bẹ tí wọn àfi tọ́lọ tó bá tọ́lọ forí dí wọn torí yà jẹ àwọn ọmọ secondary school lọ́dún yẹn ẹ bá mọ ìtàn hijab Ọ̀yọ́ state i was fully informed ẹ bá mọ ah wàláhì Ọlọ́run mú àwọn ọmọ kan dúró àwọn ọmọ obìnrin ẹ wà àwọn ọmọ kọ́nọ̀fà bọ́ọ̀sù ẹ wà àwọn ọmọ àbára sí àtàwọn skul kan bàdàn àwọn ọmọ tó jẹ́ pé ẹ̀jẹ̀ tó ń jáde lára wọn wọ́n lọ mọ́nítọ̀ wọ́n lọ gbogbo rẹ̀ lọ nta ṣé wọ́n gbé lẹ́yìn nta tó gbé partially mọ́nítọ̀ lóhun ó gbé tí wọ́n bá gbé lọ́la nù sàárè kò sì pẹ̀lú ẹ̀yìnbá náà ọlọ́run náà pa mọ́nítọ̀ rẹ̀ àbí mọ́nítọ̀ sọ ìbúrò mọ́nítọ̀ mọ́ ní ìsìn ọlọ́run parẹ́ dànù èyí kọ́ là ń sọ lónìí àwọn ọmọ yẹn ìyá jẹ sọ́dẹ̀ sí wọn la wọ́n dẹ̀ dùn mọ́ màkánù àwọn ẹgbẹ́ ẹlẹ́yà tó ti wọlé ọkọ tó ti bímọ lónìí ní ìṣàṣìrí aláìpẹ́ ah ọmọ yẹn dúró pọ̀ ọmọ yẹn bú sẹ́kún nígbà tán àti ìfìdá ah ó bú sẹ́kún ó sun bàbá ńlẹ̀ ó ní wàláhì pẹ̀lú báwọn ṣe bẹ̀rẹ̀ ọkà wọn ti balẹ̀ pé ìjà bàrà sí gbogbo school lọ́yọ̀ stage àfi later kí compromises àwọn kankan ṣẹlẹ̀ at the end of kínní àwọn máa padà sí school lẹ́ni tí ò ṣe kínní o tí ò rí jágùn àfàwọn sùkúù lókè ògùn àwọn yẹn sírọ́ọ̀sì jẹ̀yìn ará àbàdàn lọ àwọn ará àṣẹyìn àwọn ará àṣà kí nǹkan kan yẹn àwọn corporate wọ́n dẹ̀ serious àwọn ọkọ̀ àwọn pọ̀ public school wọ́n sì ṣe bẹ́ẹ̀ wàhálà ẹ̀jẹ̀ àṣẹ bẹ́ẹ̀ Ìbàdàn ẹ kó gbogbo ọmọ yín kó public school kò sí public school mọ́ Ìbàdàn ṣùgbọ́n torí pé mọ̀nàsí tí mo sọ lẹ́ẹ̀kan nìyẹn mọ̀nàsí kíkọ̀ ní ẹ̀yìn mùsùlùmí Ìbàdàn wàhálà ìtàbá ní tí ìbá gbogbo olùmọ̀ ọmọ Ìbàdàn mùsùlùmí pọ̀ Ìbàdàn ṣùgbọ́n ṣé mọ̀nàsí kíkọ́ lọ́pọ̀ jù ẹ ká try rẹ̀ pé ẹ̀yin ìjọba o àwọn ọmọ wa fẹ́ kán àwọn ọmọ tó bá fẹ́ lò jáàbù kó tó wá di pọ́lọ́ ń ṣe ní rọrùn díẹ̀ tó ti bẹ́ẹ̀ náà náà ṣé jáàbù tán ló ní jáàbù lọ́dọ̀ ọlọ́run ìjáàbù kúnkúlú báyìí tọ́mọ tèmi ò lè lò kí kàkókò lò jáàbù inú tó ń bí àwọn olórí ibú àwọn ọ̀tẹ́ẹ̀sì ẹ lọ wò wọn àwọn mùsùlùmí àmà skul àwọn sùmùrà ìjáàbù tẹ́ máa wo pàǹtì ọmọ sì jáàbù ti tí skẹ́ẹ̀tì ó dòdò okun rẹ̀ ṣé jáàbù lẹ́yìn pẹ́pẹ́ fi kíní aṣọ nìbẹ̀rẹ̀ kan lé igbá àyà tí ògbó gbá àyà wọn náà tàn ṣéjà àbúlé léyìn àbọ̀lọ́ yọ̀wọ́ pé wọn kẹ̀sì rí lẹ̀ ìtí kẹfẹ́rì tó fẹ́ kú sínú ìtí èyí ṣéjà àbù pé kákẹ́sà máa fàkísà kan lérí o ṣéjà àbù nu ọmọ tí ò lè bojú lọ secondary school àwọn ọmọ wa fẹ́ kọ́ máa bojú tọ́ba ni wọ́n bojú ọyẹ kọ́ ọkọ́ ọkọ́ sùkúù ìjọba ṣùgbọ́n sáwọn organize débẹ̀ wàhálà ẹ jẹ́ ká kó ọmọ one million kúrò ní school lọ́yọ̀ state kò sí sùkúù mọ́ ọmọ mélòó kiri yóò bí báwa là ń fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin àwa là ń bímọ mélòó kiri yóò bí fámìlì tiwa nìkan ó lé fámìlì márùn kiri yóò ọlọ́mọ àkọ́rọ́ kẹ́ bàbá àdé fifteen fámìlì wa àdé ní fifteen ọ̀yá kiri yóò tó bímọ mẹ́ta fámìlì mélòó lẹ́yìn ọ̀nà fámìlì bàbá mi nìkan fámìlì márùn fámìlì mélòó lẹ́yìn ọ̀jọ̀mọ́ márùn lẹ́yọ̀ sẹ́wọ̀n àfi fámìlì tiwa nìkan ẹ fi wé fámìlì kiri yóò márùn tí wọ́n kẹ̀ bí ọmọ mẹ́ta ràdá níbo láti jọra wa ẹ kọ́ ọmọ yín kò sùkú ìjọba ẹ̀wọ̀n tí ọ̀sẹ̀rẹ̀ tí wọ́n wà bẹ̀ wá ṣùgbọ́n sáwọn organized wọ́n tó wá ń sàwọn ọmọ tí wàá di kèfèrí láwọn sùkú ìjọba kódà sẹ́yìn ó dìde káwọn òbí ronú sí wà lẹ́yìn ó dìde ká ronú sí mọ́ sọ yẹ́nì kan jẹ́ òní òbí tí ó ní focus lórí pọ́mọ rẹ̀ ó kàwé ọmọ ó kàwé ọmọ ó kàwé àwọn mùsùlùmí ọmọ lose mélòó làwọn ọmọ òun náà tàn káwé tán padà ń dẹni ọlọ́run mọ́ ìtọ́ yẹ ká ṣe láti pìlẹ̀ òun ni káwọn ọmọ ò ti gbọ́ nǹkan yé kan tó parí secondary school ọmọ tí ọba ti lè gbọ́ nǹkan tó parí secondary school irú ọmọ ẹ̀tẹ́ bá ní ọlọ́ kàwé minus ni ọjọ́ fún Islam ó lè má dìkìrì yìí o ṣùgbọ́n lórí ò lè wúlò fún Islam ọmọ tó bá ti lè gbọ́ nǹkan yé láti secondary school tó ti wà determined pé tóun fẹ́ ṣe rè irú àwọn tí ó wúlò fẹ́ sí wọ́n wá mú gbà àwọn ọmọ wọn sọ wọ́n daṣẹ́wó wọ́n sọ wọ́n dìdàkudà láwọn public schools even láwọn private schools míì náà ṣùgbọ́n sáwà ń gbìyànjú láti jẹ́ káwọn ọmọ ẹwọ́ gbẹ́ sí yìí láti inú ilé wa tí wọn ò fi ní jẹ́ mọ̀nàfíkì mọ̀nàfíkì ń lọ́wọ́ pọ̀ náà àwọn tẹ̀ ń gbókọ wọn minister of kínní kan commissioner of kínní kan governor kínní kan ẹ lọ wo gbọ́ àwọn nàìjíríà gbọ́ àwọn governor tẹ́ ẹ máa rò pé yẹn gidi ni wọn ṣèbí ogun wọn náà ni àwọn gbọ́mọ́ ṣe ń kówó jẹ náà ṣe gbẹ ṣé mùsùlùmí gidi a máa kówó òlú ẹ̀ jẹ mùsùlùmí gidi a máa jẹ́ pàrọ̀ tó ń ba iṣẹ́ kọ́mọ kọ́kọ́ wọn sí dáadáa pẹ̀lú wọn ẹ̀ tẹ̀lé mọ̀nàfíkì lọ́pọ̀ ọ̀nà àní pé wọ́n kèfèrí òṣùmọ̀ kí láà máa gbé wọn mùnàfíkì tọ́ba dìbí tọ́lọ́run báyìí ẹ̀rí tí wọ́n sà wọ́n mọ̀ wá lo diplomacy wèrè kan àwọn mùnàfíkì lẹ́ ń wò yẹn ẹlẹ́kẹjọ alhamdu bìlì munkar wà náyù anil ma'ruf àáfà wa mustapha murad wọn lára ń tẹ́ fi máa dá mùnàfíkì mọ́ ẹ̀rí táwọn tá a jẹ́ mọ́ọ̀mìnì ìdákẹ́jì tiwa ní ti mùnàfíkì ọlọ́run láwa á wa láṣẹ dáadáa àáfà kí ló dé àríyìn wá sí i. àáfà ẹ̀ mọ̀ wà lè kí ó mọ̀ àáfà ẹ̀ mọ̀ tí ń fa àwọn ọgbà yín àáfà èyí náà mọ̀ tí ń bomi lọ ẹlẹ́yà ìjáàbù yín mọ̀ tí ń fò òkè ẹlẹ́yà stọ́kì yín mọ̀ tí ní tó transparent ẹlẹ́yà ẹ̀ mọ̀ tí ń yọjú àwọn ẹtí ní pójú yín wọ́n ti ní pẹ́ ẹ̀tọ́ láàlí ẹ̀tọ́ lẹ́ẹ̀dì ẹlẹ́yà ẹ bẹ̀rù ọlọ́run àwọn ọmọ pèrè wa sákèésì àmọ̀ pèrè wa sákèésì àwọn ọmọ para wa láṣẹ kí ni o dáadáa àmọ̀ kọ́kẹ́ni fúnra wa o aburú àfáà ètè fọwọ́ sí ìjẹun bísí mi là ẹ change sọwọ́ tó àfa náà lẹ́sẹ̀ kíni o yóò ṣe ń e. jẹ ṣe tí mo sọ yàgbé òyà àfa àfẹ́ sùn ọkẹfẹ́ bí ó sì sùn àfa ẹ̀mọ́fẹ́ bí ó sì sùn ẹ̀ ṣe ń jẹ sí kíni o ẹ̀yọ́ ọ̀tọ̀ àfa ẹ̀mọ́ lọ sí kíni Christmas card ẹ̀mọ́ gbọmọ yín lọ o ọmọ para wa láṣẹ dáadáa àmọ́ kọ kíni o àbúrú ṣùgbọ́n múnàfíkì amúrùbìlì mú kárì nǹkan bú làwọn ọmọ para wọn láṣẹ wà náàyù ánìlì màrúfì wọn ọmọ wa kọ dáadáa fúnra wọn nínú súrátù tàwọ́bà sẹ́ mo sọ lẹ́ẹ̀kan pé súrátù tàwọ́bà súrà kí làbá máa pè mọ̀nàfikù ọlọ́ni alìmọ̀nàfikù náà wà alìmọ̀nàfikọ́t bàádù min bàád ya'muruna bil munkar wa yanhauna 'anil ma'ruf ṣe ti tọ́lọ̀ sọ pa ọlọ́ni mọ̀nàfikì lọ́kùnrin àti lóbe ọ̀rẹ́ ni wọ́n jama kí wọ́n ọ̀rẹ́ ayò ọ̀rẹ́ ni wọ́n wọléwọ̀de ni wọ́n kò rí ni wọ́n kí ló fà yàmùrú nàbí límúkárì wọ́n máa para wọn láṣẹ aburú ọ̀dà ni wọ́n para wọn láṣẹ wàyẹ́ ní àwọn náà ánìlè màrúfì wọ́n máa wá kọ́ dáadáa fúnra wọn sẹ́ẹ̀rí tá à ń sọ yìí náà ọ̀pọ̀ láàrin àwọn ọmọ skul àtàrin àwọn ọmọ ilé ekewu èèyàn lọ ilé kéwù kò ní ọmọ ìjẹ̀mọ́ náà fìkì tẹ́ ẹ bá ti lè ráwọn ọmọ táwọn náà ti ní ká ọmọ tí ò bojú tí ẹ tí mọ̀ sọ yìí ọmọ tí ọmọ bojú tóun náà ti soge wèrè kí ìwò tí ìmọ̀ tọ́ ti sọ ọmọ kíní ìtọ́tẹ̀ kan ti ń jẹ́ kíní kan flẹ́ńjọ yóò lóun ọmọ à two hundred fifty náà ń ta sórí yòó téèyàn bá tọ́ báyìí ètò yóò wà pọ́n gan yóò wà soft rẹ̀ wọ́n ti kọ́ra wọn ṣe aṣẹ́wó sọ ọmọ kíní kan náà téèyàn máa ṣe báyìí wọ́n ti ẹ sì ráwọn ọmọ kan wà láì tí wọ́n máa fi dáadáa yẹn gẹ̀ pé èmi ní kọlu nìkan bí àwọn ọmọ kan tá a mọ̀ báwọn tán wọ́n fi dáadáa pé sọ́ọ̀ bàrẹ̀ monday mo bàrẹ̀ nígbà rẹ̀ tọ́sí èmi náà gbà rẹ̀ tọ́sí ó di túùtù nígbà rẹ̀ monday ti bọ́ èmi náà gbà monday ti bọ́ sọ́ọ̀sẹ̀ ìgbà lónìí mo ṣe láka méjì mẹ́rin wàhálà mẹ́fà lè ṣe èmi náà ṣe mẹ́fà lọ́la mẹ́jọ lè mi ṣe àbí náà ṣe mẹ́jọ lọ́la àwọn ọmọ dáadáa ń bọ̀ lọ́wọ́ á ń dé kura ni àmọ́ ti á jísù kejì èmi náà bẹ̀rẹ̀ jísù kejì lọ́sẹ̀ ti bọ̀ ṣe tí wọ́n sọ yé èmi ní kọ̀dọ̀ nìkan ọ̀gbùn lọ́sẹ̀ tí ń bọ̀ èmi náà sì lò ó rí ó rí pé tọ́ba dọ́sẹ̀ tí ń bọ̀ ó rí pé máa ṣe báyìí iye báyìí ni máa filẹ̀ mọ́sálásí owó ní dádì mi fún mi mo ti séèfù ẹ̀ pamọ́ ní fi one fifty lẹ́fọ̀ owó petrol ó rí pé mi ò fi two hundred dílẹ̀ àwọn wà máa fi dáadáa jowú àwọn ọmọ dáadáa mọ̀mí náà ṣùgbọ́n àwọn tọ́jọ́ mọ̀nàfíìkì náà aburú wọn máa para wọn láṣẹ wàláyé ọmọ ìdíbòjì lówó wẹ́mì lórí wàláyé tí wọ́n dẹ̀ ìdíbòjì lówó wẹ́mì <laughs> èmi mo fi lọ gbá tẹ́kùtẹ́ ní ìsìn alẹ́ má bèbè ní èkó wọn wọ́n lẹ̀ ọ̀dọ̀gán náà ti rí ẹgbẹ́ ti sọ̀bá ọkẹ̀ lọ sórí mọ́mí nínú kan fi iná gbà nínú kan fi ibi pọ́ọ̀sì nínú yọba kọ wọn kọra wọn lẹ́kẹ́ ni àbúrú àwọn mùnàfíkì ọmọ náà lè wò ní láti gbọ́dọ̀ sọ́ra káwọn ọmọ agbọ́n náà mọ̀jẹ̀ kí ni o mùnàfíkì mùnàfíkì àbúrú làwọn máa para wọn láṣẹ tó bá rí pọ́ bẹ́ẹ̀ ṣe dáadáa eh, tí ẹ̀kọ́ bẹ́nu àwọn ọmọ náà nínú àwọn ọmọ ẹlẹ́ àgán tí wọ́n máa fa àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ ṣe yẹ̀yẹ́ kékeré eh, ìwà náà mẹ́jẹ̀ tí a mẹ́mọ̀ tẹ́bí ẹ̀ tó ní máa ní o èyí ìwà náà tiẹ̀ ti ń lo glove láì tí máa bojú ó tiẹ̀ ti ń lo stocking ìwà náà ti ń lo jáàbù dákọlẹ̀ ayé <laughs> aláìní olè ló pè mí o ẹ̀rọ táwọn tó pè má lù tẹ́ ẹ bá ti rọ́mọ tí ń ṣe bá àwọn ṣe sí mùnàfíìkì ti ń bẹ láàrẹ̀ ìwà náà wà ti ń lọ́gbẹ́ dáhùn gbẹ̀ sí ìwà lẹ́wà dá yàrá arúgbó ah, ìwọ́ tó wà lẹ́sẹ̀ sù ee ọmọ tí ń lérò wàlẹ́ ìkòtò tí ẹ náà fò òkè àwọn mùnàfíìkì ọmọ lẹ́wọ̀ máa kọ́ kejì ẹ̀ nìkéni o aburú yóò tó wá máa fi rinlẹ̀ pé láyé èmi ò lè ṣe dáadáa aburú lèmi ń ṣe sọ́jọ́ èmi ń bẹ sọ pé wàhálà ìwòní gẹ́fẹ̀ aláwọ̀jọ́ ta fún mi àwọn àfáà gẹ́gẹ́ ní gẹ́fẹ̀ ní wàhálà ọmọ ọmọ sista olórí gbogbo tí wọ́n wá sílé kí ó ní gẹ́fẹ̀ ní mẹ́nu sista tọmọ wàhálà gẹ́fẹ̀ ní mẹ́nu wàhálà ìtàlá ìwọ mẹ́sẹ̀jì láti chaájì ní wọ̀sáàpù látàgbà àwọn ọmọ mọ̀nàfíkì náà pọ̀ lọ́ba tí wọ́n mọ̀ kọ́ra wọn ní kíni o àbúrú tọ́jẹ́ pé nǹkan ọmọ kan ọ̀nà òun ni ó ṣe kí ni o òun ni ọkọ̀ gbogbo ẹni tẹ́ ẹ bá ti tẹ́ pé aburú náà para wọn láṣẹ ó lè jà ní àwọn ẹlẹ́yà náà orí pẹ́lẹ́ àwọn kan ń dàrú ètí wo fi abá wọn tó lọ́wọ́ kẹ́lẹ́ ayẹ̀lá burú pé kí n ilé olóògùn lẹ́ lọ láti dá nǹkan tá a sọ rẹ̀ ní ìsìn gbogbo rẹ̀ ó dàrú ni olórí igbó èèyàn ni ọ̀nà mọ̀nàfíìkì ni ọ ìtìkọ̀ dídù ní tó ń ṣe yọ̀ọ̀yọ̀ kò ní ìsìlámù ìwọ ọba àyàn tó nǹkan àbíkọ ọdà aburú ni wọn máa ń pààyàn láti ẹ lọ lé ológun ni ẹ sọkọ yín dẹgun arinlẹ ní ìsìn nígbà <clears throat> bá dẹgun arinlẹ tí gbogbo ẹ bá dàrú ìdílé kòkò ní ráyè kankan mọ kí ni ọlọ́ngàn náà ṣe kíní kan yọba tó máa wá rìn ibú táwọn mọ̀nàfíìkì máa ń mú wá òun náà ọba tó mú wá ẹ ti mọ̀ àwọn ẹlẹ́yà mọ̀nàfíìkì nù àáfàá mọ̀nàfíìkì àwọn náà pọ̀ tọ́jọ́ pé kí wọ́n mọ̀ para wọn láṣẹ aburú èmi kọ́ tóbi kan bá bá ń dẹrú ẹ̀wò máa lùgbòlẹ̀ ni máa bá lùgbòlẹ̀ tán ti aburú wọn máa kọ́ra tẹ́ bá ti ráhùn tẹ́ pé aburú náà para wọn láṣẹ wọn máa wá kọ́ dáadáa ẹ má ra tẹ́lẹ̀ fẹ́ rà fún wàhálà tí ń jẹ́ ọyọ́ jù ayọ̀ wèrè wò ẹ má ra fún ẹ má ra sọ léyà gan fún yóò fi màpẹ́ bó òun jà mọ̀nàfíkì ti ń dénú sẹ́ni ayé tó ọ̀bà sọ́ra yọ̀ yọ̀ kúrò ní ìsìlámù nítawọn mọ̀nàfíkì máa ṣe ẹlẹ́kẹsàn-án nínú tẹ́ẹ̀fì mama mọ̀nàfíkì mọ̀wàlátùlìkù fárì mínàlì mùsírìkì náà wà mí álìlì kìtàbì mọ̀nàfíkì nínú àwa mùsùlùmí la lọ́wọ́ àwọn ẹ má gbàgbé o yóò wà mú àwọn kẹfìrí àtàwọn ẹlẹ́bọ lọ́rẹ̀ àwọn ni wọ́n máa bá sọ̀rọ̀ tẹ́ ẹ bá wọ sẹ́rí bí tẹ́ẹ̀tì mọ̀nàfíkì gangba mi ẹ lè mọ mọ̀nàfíkì látòrí fóònù wàláì mi fóònù mi tí mo mú dání yìí nọ́mbà tó wà lórí rẹ̀ tí mo lè rántí pé mo séèfù sórí ẹ̀ tó wà lórí fóònù mi ó lé ní four thousand numbers ní fóònù mi yóò nọ́mbà kírísítẹ́nì abẹ́ntẹ́ni tó bá wà ń bẹ̀ bóyá ló lè pé mẹ́ta bóyá ló lè pé mẹ́ta àti márùn láti ilẹ̀ wọ́n ti tírẹ́ẹ̀nì tiwa tí irú àwọn tó lè wà ń bẹ̀ gan bóyá àwọn tó jẹ́ pé iṣẹ́ kọ̀ọ̀kan kẹ̀ máa ń dá wàá pọ̀ èmi ò ní kẹfẹ́ rí lọ́rẹ̀ falila ilham kódà lórí íńtánẹ́ẹ̀tì lórí facebook kankan èmi accept friendship wọn ẹnìkan ní ẹni tí bá fẹ́ ṣe dáwà ní one b yàtọ̀ bẹ láàrin dáwà àti pé kí n fínú fídọ̀ mú yàn lọ́rẹ̀ mi ò lẹ́yìn wọ̀ ni kéèyàn mú èmi o personally téèyàn bá wo almost five thousand friends mi lórí facebook tí kírísítẹ́nì bá wà nù wọn kò lè pé márùn mi ò rò pé lè pé márùn àwọn tó sì wà nù wọn bóyá àwọn tó jẹ́ pé mo ti mọ̀ wọn lọ́nà tó lágbára bóyá nù àwọn kọ̀ọ̀kan téèyàn ti jọ ṣeré àbáwọn tó jẹ́ pé èèyàn ti jọ lọ school kí ló bẹ́ẹ̀ dèmi àti kèfèrí pọ̀ kódà kèfèrí tí n bá máa jọ lọ sùkú àjọṣe kéré kan lẹ́yìn kíkí ọmọnìyàn èmi ò kì í ní intimacy pẹ̀lú kèfèrí kódà ìdá pé mò ń gbéṣẹ́ fún lẹ́yìn mo gbéṣẹ́ fún lẹ́yìn rẹ̀ mo close chapter nu lọ́wọ́ kan kèfèrí káwọn máa fẹ́ràn máa wàásù orí èṣù rọ̀kan fún mi ọ̀sáyé báǹsì mọ ọkùnrin lọlé ọkọ mo làyé léèyàn wà lónìí tẹ̀rárẹ́ lẹ́hàmì ládùúgbò níbi tọ́ta fẹ́ lẹ́hàmì ìdí ẹ lọ rọ àwọn ẹlẹ́hàmì àwọn ẹlẹ́hàmì nàfíkì wọn pọ̀ àwọn obìnrin eléṣù lọ́rẹ́ wọn ládùúgbò tẹ bá ti lẹ́lẹ̀ àbáwọn eyín ò lè mọ̀nàfíìkì nù mọ̀nàfíìkì nù kẹfẹ́rì náà máa mú lọ́rẹ̀ ìyá magnẹ́tì lọ́rẹ́ ẹlẹ́à á àwùsùdì láì ìyá Daniel lọ́rẹ́ ẹlẹ́à bàbá gabriel lọ́rẹ́ àfà á kò rí òsùn àfà bàbá gabriel bàbá magnẹ́tì lọ́rẹ́ àfà ó yẹ kéèyàn ò fura ẹ mọ̀ sẹ́mi séèkì o kèfèrí àjọ ń gbàdúgbò òun ò ní ọ̀sà burú sí o àjọ wà á ń bíṣẹ́ òun ní ọ̀sà burú sí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí mùnàfíkì wọ́n wà á mú kèfèrí lọ́rẹ̀ẹ́ ayò kèfèrí àtẹlẹ́bọ ni wọ́n máa mú lọ́rẹ̀ẹ́ ayò àwọn lọ́rẹ̀ẹ́ ayò wọn irú wọn lọ́jà tí wọ́n máa ń fa wàhálà fún wa ní Islam tán bá ti rí bí pé kí ni o tán bá rí pé nǹkan kan ṣẹlẹ̀ wọ́n á lọ máa sọ àṣírí rẹ̀ fún àwọn kèfèrí ọ̀rọ̀ àwọn àfa àwọn tó sọ fún láńsí lánàá torí pé ó rí sí pé ẹ fẹ́ ṣe ọ̀rẹ́ òun ní kí ni o àbúrú torí àwọn kèfèrí ń lọ́rẹ́ rẹ̀ ìyẹn ló fà tó jásí gbogbo ẹtẹ bá ti lè rí tí ń ṣe bẹ́ẹ̀ jẹ́mọ́ irú èèyàn wo ni o mọ̀nàfìkì ní fàákún ètì kọ̀ọ̀dì ọlọ́run bá wá ń sọ nínú alukur'an ní suratul hashiri quran chapter fifty nine verse eleven ọlọ́run alam tara ilal ladhina nafaqu yaquluna li ikhwanihim alladhina kafaru min ahlil kitab la'in ukhrijtum lanakhrujanna ma'akum. ولا نطيع فيكم أحدا أبدا وإن قتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون ọlọ́run ṣe ráwọn ìwà ànábì ṣe bó ráwọn mọ̀nàfíkì àwọn mọ̀nàfíkì àwọn tí wọ́n àwọn sọ bẹ́ẹ̀ sílùú àwọn olójú èjì ṣe bó rí wọn tí wọ́n ń sọ lẹ́nu wọn fáwọn tọ́jọ́ máa yá wọn nínú àwọn alùlẹ̀kìtà kí náà ń sọ fún wọ́n wà lọ bá àwọn kèfèrí àwọn kírísítẹ́nì àwọn jù wọ́n lọ bá wọn ẹ mú dáhùn mùsùlùmí lóhùn làyín ní òkúrí tán tán bá lé yín bóde nù lànà kúrú jáná máa kù wàlẹ́ àtẹ̀lé yín àjọ bóde mọ́ dáhùn àbá lóhùn tán bá ṣe báyìí fún ẹ̀yìn yín la wà á sì ní tẹ̀lé wọn rárá á ní tẹ̀lé wọn lórí tán bá sọ ẹ̀yìn mọ̀nà kèfèrí látẹ̀lé wáyé kù tí tún tán bá tó wá gbógun tìyín tán bá yín jà lànà ń sọ̀rọ̀ nù á ẹ̀pù yìí jẹ́mọ̀ sẹ́ni ibi tí mo wà láàt tí ìjọ rẹ̀ wọ́n ṣe kí ni o tó dé ọlọ́run wa ń sọ fún wọn wípé sẹ́yìn ráwọn eléyìí tẹ̀ ń wò yẹn tán láwọn ràn wọ́n lọ́wọ́ ọlọ́run ni wà lọ́wù yẹn ṣáàdù iná òun là kà dìbò ọlọ́run ọba fi ń rinlẹ̀ ọlọ́run lórí pé táwọn mọ̀nàfíkì ń sọ wà lẹ́yìnrọ́ ni kí lọ́fà ọlọ́run wa padà sọ làyín ó fúri tí wọ́n bá lé wọn bóde ọlọ́run ni wọn à ní tẹ̀lé wọn tán bá pa wọn wọn ní ràn wọn lọ́wọ́ tán bá tiẹ̀ wàá fẹ́ ràn wọn lọ́wọ́ gan ọlọ́run ní kàn án lọ́wọ́ mọ̀nàfìkì níbi tó ń bá kèfèrí sọ̀rẹ̀ dé wọ́n mọ̀ ẹ jẹ́gbẹ́ ẹ má dáhùn mùsùlùmí lóhùn ẹ̀yìn yín la irú ẹ̀ náà ó ti di láwọn àdúgbò láwọn landlord meeting láwọn àwọn mọ̀nàfìkì mùsùlùmí tọ́jà pé tí kèfèrí bá rèsì ẹ̀fẹ́ ibi tọ́rọ̀ wá dé dúró ní twenty five o àbí January one kiri yóò lórí èsì o mùsùlùmí mẹ́ẹ̀ẹ́dógún ní ọ̀rọ̀ àsọ̀pọ̀tì ẹ̀ àáfàá tó ní pé sẹ́ẹ̀rí ẹni sùúrù kásàdúà ẹ̀ṣẹ̀ wò ṣùgbọ́n january twenty five yàrá tàbí kò ní ìtumọ̀ kankan lọ́dọ̀ ọlọ́run ẹ má dáa fún alákàlà kí tẹ́ ẹ yìí lọ́hùn ẹ má dáa lọ́hùn á dàgbà twenty five á january one ẹni tí wa ṣe ó <laughs> ni gbé kú jama pọ̀ ní nígbà bá tó wá parí mítìn yóò tún wá lọ bá pásítọ̀ bí ṣẹ̀rá àfa onígbọ̀n ẹ̀mọ́ dá àfa lóhùn wo tí wọ́n ní máa ń lèlè wèrè wọ́n dáhùn ẹ̀yìn yín la wa o á ṣàdúrà jánárì wa ó sì pè pásítọ̀ tọrọ mọ̀ pé kíni o àròdún èṣù àwọn ni táwọn wá láti ilẹ̀ róòmù jama mùnàfìkì ara aṣẹ wọn ẹ jẹ́ sọ kankan fún yín láàrin tá a dé kọ́lọ̀ kọ́lá wà nílẹ̀ Yorùbá sẹ́ẹ̀mọ̀ pọ́ ń bẹ́nu àwọn àfọ oníjàlábì náà tí wọ́n mú àwọn pastors àtàwọn ẹlẹ́bọlọ́rẹ̀ against alusuna mo ti sọ̀kan rí níbí náà àbí láwọn programs kan nìbàdàn ọ̀kan nínú àwọn ọmọ ìyá tó ń ṣe súnà dáadáa tó já sí kó ti wà láàrin àwọn bíbí àyẹn rí ọwá kù láàrin wọn ọlọ́run ṣàánú ẹ̀ ọwá ń kí lọ́dọ̀ kan náà àwọn afáwà tó jó súnà ọlọ́run á ń sòwò náà lò súnà ó ti pa àwọn ọmọ wọn kọ́ wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ ń lò jáàbù wọ́n ń ṣe gbogbo ẹ̀ àáfọ̀ oníbi díà tí mo mọ̀ sójú báyìí tí mo mọ̀ nìbàdàn yìí kódà tó ti ní kéèsì pẹ̀lú ìjọba rí òun àtàwọn ẹ̀yẹ eléṣù àdúgbò àwọn ẹ̀yà àjẹ́ oṣù àwọn eléṣù àdúgbò wọ́n sì parapọ̀ wọ́n sì rán jẹ̀nà sáfà yìí wọ́n rákìní sọ́mọ àyà wọ́n jẹ́ mùsùlùmí àǹjẹ̀nù kọ́ wọn dà fà ọlọ́run padà yẹpẹrẹ wọn dà táǹjẹ̀nù sọ̀rọ̀ àfà àbáyà àtàwọn báyìí àwọn náà náà àwọn gẹ̀ẹ́sì pé ọ̀la torí torí agbájọ ń bí díà tí ò yọ pọ̀lọpọ̀ ló inú rẹ̀ ò ní dùn bẹ́ẹ̀ ṣe ń lò jáàbù bíláàkì bẹ́ẹ̀ ṣe ń bojú inú rẹ̀ ò ní dùn bí tòun tó ń ṣe é fòkè bẹ́ẹ̀ nínú gbọ̀n yìí tó tó wá rí bẹ́yìn tó lẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀ tó tó rí pé òun ò lè tàyé jẹ òun ò lè fẹ́ ṣe mọ́ olùdíkẹ́ wa ọmọ pé òun ò lè re yín jẹ òun ò lè ṣe làlátùlù kọ́ dírì inú àwẹ̀ kó wọ́n wá tẹ pósítà pé ṣé òun láńtọ́ọ̀bù rẹ o àsàmsọ̀ngíyà pé wọ́n fẹ́ ṣe kí ni o wọ́n fẹ́ lè kọ́ ọmọ lè rẹ́yìn gbogbo orú àwọn tí ń ṣe wáàsí fún yín tí ò di orí yín re jẹ ọ̀tá rẹ wọ́n jẹ ẹ̀rọ tẹ́ bẹ́ẹ̀ ní ìsìn bá àwọn ṣe súnmọ́ yín kó lóun fẹ́ ṣe mọ́lúdì náà lọ ẹ̀náwó kò yín lọ́ta yín jẹ ó sì ò lé dé kẹ́ ẹ wá ó sì mọ̀ pé òun ò lè láǹfààní kó sọ fún pé ọya ẹ wá fẹ́ kanú ọmọ ké òun àlìjàlábí yù tóun náà jó ń jálàbí ọ̀tà ni ó mọ yín irú ẹ̀ lọ́sọ̀ àwọn tí wọ́n ń sọ yìí wọ́n sì ráńjẹ̀ nù sọmọ ìyàpẹ́ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n lọ́n padà láǹfà yẹn. jama tẹ́ ẹ bá ti lè rí mùsùlùmí báwọn tó jẹ́ pé òun àtàwọn ẹlẹ́bọ òun àtàwọn kírísítẹ̀n o mùnáfìkì ìtìkọ̀dí yù ni ọlọ́mọ sì wá ní mọ̀nàfíkì ẹlẹ́kẹwàá òun ni àtàhákùmù ìlàtọ̀gùtì kọjá sí pé èèyàn ọmọ ntọ́jọ mọ́ ọ̀rọ̀ dájọ́ ọ̀rọ̀ òfin inú rẹ̀ ọmọ dùn kọjá pé ibi ìlànà èṣù ìlànà tọ̀wá gítù ìlànà àwọn nǹkan míì tó yàtọ̀ sí tọlọ́run tí wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run ibẹ̀ ni ó máa gbé dájọ́ lọ. gbogbo nǹkan bá ti ń sìn mindu nìlá lẹ́yìn ọlọ́run ní jẹ́ tọ̀ good gbogbo ẹni tó bá ti já sí wípé tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ ọ̀dájọ́ ni mo bá mi sọ̀rọ̀ ṣẹ̀ríà kọ́ọ̀tù bí mi ò ní mi lọ ṣẹ̀ríà kọ́ọ̀tù kọ́ọ̀tù kọ̀kọ̀kọ̀ mọ̀ pé mo fẹ́ lọ mi lọ ṣẹ̀ríà kọ́ọ̀tù ọjà bá ń bàdàn ó fẹ́ kú ó ti ṣe wíìlì yẹ ilé òun tó wà lájà ẹ fún ìyàwó kìíní eléyìí three story building ilé òun tó wà ń bàdàn two rooms ẹ fún ìyàwó kejì kí ló fẹ́ sọ ǹjẹ́ mọ́ mo nífẹ̀ẹ́ wọ mo ṣe kí ni mo kórìíra àwọn kódà kí lè two rooms kọ́ wà nírú àjálẹ̀kọ́ ọ̀fẹ́ ẹ̀bẹ́ta three story building Ìbàdàn ọwọ́ àlọ́ gbélé láfúnka ó ti pẹ́ wọ́n ilé ẹ̀ ah, ṣẹ̀rí àti nọ́nọ́nọ́nọ́ ẹ bá mi sọ̀rọ̀ ṣẹ̀rí àyẹ̀wò mo ti sọ fún lọ́ọ̀yà mi tí mo bá ti kú that is how my bequest should be shared ẹ bá mi pín ogún mi só ti yé ìyàwó mi kejì yẹn ó wicked gan ẹ má bá mi fún ní nǹkan kan só ti yé èyí tí mo kẹ̀ fún yẹn gan mo kẹ̀ sànú ẹ̀ ni ló wá rán èkó bí ẹ tí nǹkan ti ta sí lọ́pọlọ ó ní ẹ má bá mi sọ̀rọ̀ òfin ọlọ́run yẹn kankan mi ò fẹ́ ṣẹ̀ríà o àbọ́kọ́ ti ẹ̀kú ọkọ̀ òpin ogún ẹ̀ lẹ̀ nìyàwó kan bá rò wípé ìdí igi làwọn èèpẹ̀ àwọn olóṣèríà jama mọ̀nàfíkì náà gbogbo ẹni tó bá ti já sí wípé ìtọ́ yàtọ̀ sófin ọlọ́run ní máa ń fi gbẹ́dàjọ́ lọ ọlọ́run nírú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ̀nàfíkì ni wọ́n ní sọ́rọ́tù nìsa aya sixty ọlọ́ọ̀ni alámtàrọ́ ilálẹ́dínà yẹsẹ̀ ọ̀rùmúnà anáwó àmànú bí mọ́nsílá ilé kọ́wá mọ́nsílá mi kọ́bílì yùrídúnà àyàtà hákàmú ìlàtọ̀gùt wákọ̀dí wúmirú àyẹ fúru bí wàyúrídú ṣàìtọ́nù àyùdíláhùn dọ̀là àlàmbáyídá ọlọ́ọ̀ni sì wà níbi àsálà ó kù ti mọ àwọn èèyàn kan tẹ́lẹ̀ àwọn tó sí wípé wọ́n ń tàn wọ́n ń rò lẹ́mìí ara wọn wọ́n ń sọ pé àwọn nígbàgbọ́ òdodo nú ọlọ́run àwọn nígbàgbọ́ sí ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún wa ànábì tí í ṣe kùránì àtàwọn ntọ́lọ́ ń sọ̀kalẹ̀ ṣáájú bí àwọn tàwọ́rẹ́tà ìnjílà ṣùgbọ́n àwọn èèyàn yìí yùrídú náà ń yàtà háàkà mú ìlàtọ̀ bùtì kí náà wá máa ń gbà lérò tó bá ti di pọ́rọ̀ òfin bá délé ọ̀rọ̀ ọ̀dájọ́ wọ́n wàá gbé ìdájọ́ lọ ọ̀dọ̀ èṣù ọ̀dọ̀ ọ̀lànà èṣù tó sí tọ́lọ́run wọ́n dẹ̀ ti pa wọ́n láṣẹ pé kán sá ìgbàgbọ́ sí lánàá èṣù yẹn ọlọ́run á ní sẹ́ wá rẹ́sù èsù tó gbèrò pẹ̀lú wọn ni wọ́n fẹ́ sọ wọ́n nù dọ̀là lámbà yìí dà ní ìsọnù tó já sí pé ajá àwọn tí ó sọnù kò ní gbọ̀fẹ́ ọlọ́dẹ gbogbo ẹni tó bá ti lè já sí wípé ó rí ìlànà méjì ìlànà kan tọlọ́hun ìlànà kan tẹ̀sù ọwọ́ agbọ́lá fún tẹ̀sù ìṣesí mùnàfíkì ni ṣùgbọ́n gbà míì ọ̀nà lè fún kò sí choice kọjá kọjá pé lánàá èṣù ní kéne o òun ni wọ́n fi ṣàjọyẹ lórí inú rẹ̀ ó wà bàjẹ́ ìwọ ọlọ́run ọ́n ìdájọ́ tó sì ṣẹlẹ̀ ẹ̀sìn rẹ̀ ní ìdájọ́ lórí ẹ̀ ṣùgbọ́n ìlú burúkú tá a wà yìí ìlànà ìṣúná fẹ́ lò ìwọ ọlọ́run tó bá jọ mẹ́sẹ̀ nú ìlànà yìí àbójòrò nínú ìdájọ́ ọlọ́run forí ẹ̀jẹ̀ mi ò inú rẹ̀ wà ní ìdòsí mọ̀mìnì ni ọ̀nà ṣùgbọ́n mọ̀nà fi kíkan ẹ má sọ̀rọ̀ ṣẹ̀rí àbí o ẹ má sọ̀rọ̀ ìdájọ́ ọlọ́run kankan o ìdájọ́ ọlọ́run nàìjíríà láwa àsìn sáúdí o àsìn mọ́kàmọ̀dínà o ìṣesí àwọn mùnàfíkì náà ẹlẹ́kọ̀ọ́kànlá ádámù rìdọ̀ bíi tahakumi lillahi wal rasul sẹ́ẹ̀rí mùnàfíkì inú rẹ̀ ò ní yọ sí ntọ́ba jọmọ́ ntọ́lọ́ àtànàbí bá dá lẹ́jọ́ ìyàtọ̀ bẹ láàrin nọmba ten àti nọmba eleven nọmba ten ni wípé fúnra rẹ̀ gangan ìdájọ́ èṣù ni ọ̀gbẹ́jọ́ lọ ìdájọ́ èṣù ni ọ̀fẹ́ kan fi dájọ́ ṣùgbọ́n eléyìí kò tún wá ní yọnu sí ìdájọ́ tọ́lọ́ àtànàbí ọlọ́ni wa ìdá kílà làwọn tààlà ìlànà ansala lọ́wọ́ ilà rasul rọ̀ayítà lìmọ̀náfìkì náà yẹsù dúnà ànkà sùdúdà nígbà tá ẹ bá ní ìrẹ́wẹ̀ yín mọ̀náfìkì ọyẹ ẹwà ẹwà ẹwà ẹwà ẹjẹ́ àlóńtọ́lọ̀ àtànàbí rẹ̀ tí wọ́n sọ nídàájọ́ ìní ẹjẹ́ àfidájọ́ inú wọn wà ní ìdòsí ọlọ́run lọ́wọ́ aláwọn mọ̀náfìkì wọ́n wà sẹ́rí kó lọ́dọ̀ wà nàbí ní alharaj wadik fi sọdìr min hukmi rasul ṣé ẹ tún ara àwọn mọ̀nàfíìkì ìdájọ́ tànàbí bá wa dá ìgbà àyà wọn wà fún pínpín ọkàn wọn wàhálà ó dé bá wọn nínú ẹ̀mí ìlà ìlò ìfòòró ẹ̀mí ọ̀sẹ̀lẹ̀ si won wọn ni gba tànàbí dá yẹn ọlọ́run ní farawa rọ́bì kàlá yóò mẹ́nu hatta yuhakkimuka fima shajara bainahum thumma la yajidu fi anfusihim harajan mímọ ọ̀kọ̀dọ̀ wàyùsálímọ́ tẹ̀sílímọ̀ sọ́dọ̀tù nìsà àyà 65 ọlọ́run ní sórí ẹ jẹ́ kó yé yín o mo tó fọ́ ọlọ́run sẹlẹ́rì wọn àti ìdòlùgbàgbọ́ òdodo títí wọn ò fi máa kó ń tọ́ bá ń ṣẹlẹ̀ nínú gbogbo òsẹ̀mí ayé wọn láàrin àwọn àtìyàwó wọn láàrin àwọn àtọmọ wọn láàrin àwọn àtàwọn tó jọ ń da òwò pọ̀ tí wọn ò fi wá máa kó báwo ànábì tí wà ànábì ọmọ wa fi ọ̀rọ̀ ọlọ́run fìdájọ́ fún wọn tọ́jà pé ntọ́ ọba wa dálẹ́jọ́ láàyè jìdú fi ànfúsì yìí harajà mímọ́ kọ̀dọ̀ yìí ta wọn à ní níní kìnní kankan wọn à ní ní ìkórira wọn à ní ní ìfọpẹpẹ wọn à ní ní àìdùnnú sí ní tiwàrà bíbá dálẹ́jọ́ wàyù sálì mú tẹ̀sílímù wọn wàá ṣe kí ni o wọn ò ju gbogbo ara wọn lẹ̀ fún tọ́ ọba dálẹ́jọ́ àwọn ọmọ mi nínú ṣùgbọ́n mọ̀nàfíìkì inú wọn ò ní dọ̀sí ànábì ti o wọn àlọ́ ẹ̀ka fún ẹgbàá hundred ni kí ló dé ṣèbí ẹgbàá wọn kẹ́ ọkùnrin àti gẹ̀yìn ó nífẹ̀ẹ́ gẹ̀yìn ni ó dẹ̀ jẹ́ girlfriend yẹn wọ́n dẹ̀ jọ ṣe kí ló kọ̀ ẹ̀ àṣọ ẹ̀ka fún ẹgbàá hundred lùdàjọ́ òrè wo nìyẹn ayé tìlá bíbí máa yẹn lọ nà. ṣùgbọ́n mùnàfíkì inú rẹ̀ ò ní dùn ṣùgbọ́n mọ́ mi ni inú rẹ̀ ó dùn tọ́lọ́ fẹ́ nu ibi tó rí dé wà nu wọ́n ti fóun lẹ́gbọ́ ọgọ́rùn-ún wọ́n ti fọ òun mọ́ kúrò nínú kíni o kúrò nínú ẹ̀sẹ̀ bí ọmọ ìyá wa tánà lọ́jà abájọ́ ni gbogbo àwọn BBC VOA náà gbé fúnra àfáà yẹn wọn lọ́wọ́ ṣẹ̀rí akọ àní ẹ̀nà ogunse wọn wọ́n tó ní kọ́ padà wá ó tún padà wá lẹ́ẹ̀kejì ó padà wá lẹ́ẹ̀kẹta padà wá lẹ́ẹ̀kẹrin alóhùn tí wọ́n fà àfáà lẹ́gbàá inú àfáà yẹn sọ̀rọ̀ wà láyà nínú mọ̀nàfíkì sọ pé gan ní ah, wàhálà gan láyé ẹlẹ́kẹtàlá mọ̀rọ̀ altunas ṣe á rí mi pọ̀ jẹ́mọ̀ kí làbí ṣe á rí mi pọ̀ sẹ́rà ní dáadé yìí àfi ká sọ́ra ọ̀pọ̀lọpọ̀ wa náà ti máa di mọ̀nàfíìkì lọ tá à ní mọ̀ gbogbo ń tọ́ ọ bá ń ṣe ṣé torí ọlọ́run mọ́ ṣe torí èèyàn o ẹjẹ́ àwọn látòrí pé à ń kírun ọkọ rẹ wà lẹ́kọ̀ọ́ sílé máa kírun náà ọkọ rẹ wà lẹ́kọ̀ọ́ sílé máa gbààwẹ̀ síbẹ̀ lẹ́yìn àkànná sọ̀rọ̀ ẹ̀fọ́ àǹjọ́ ni tí ègbà àwẹ̀ Ramadan tí ọmọ ìjọsìn gbọ́ ọkọ bá ti lọ káwọn èèyàn tó ká ṣéjojúmọ́ lẹ́yìn tí wọ́n ṣe nǹkan oṣù ni ẹjẹun lánàá ẹjẹun jẹta ẹjẹun jẹni wọ́n wá sọ fọ́kọ ẹ̀ pé ìyàwó rẹ̀ gbà àwẹ̀ ìyàwó dẹ̀ padà jẹ́wọ́ pé láti ilé àwọn kan bóun la kó wọn mọ gbà àwẹ̀ ni. jọ̀mọ́ kí ló wá mọ ọtọ́ òjò yọkọ̀ rẹ pé ìgbà àwẹ̀ yóò ṣe rúkìá fún ọ ni o bí wọ́n máa gbé ọ lọ́dọ̀ dókítà ni pé ẹ̀wọ̀n èké ìgbà kí ló lè máa ṣe tí èèmọ̀ gbà o tí ó fi kúrò lẹ́nu èṣù tí èdè ẹni ọlọ́run ọ wá ṣe bí ẹ tó bá wẹ̀ ọkọ̀ tó wá dé ah. àfà kí lè ràbọ̀tà ìṣe ìfitọ́rù orí ibú wo láwẹ̀ tó ti já ṣé á rí ni ọkọ rẹ ní òfin ọlẹ́sàn àwẹ̀ dèdèrè ní ọ̀nà tọ́ba rọkọ̀ rẹ ó lò já òbí lọ́kọ̀ rẹ ọba tí ń lé ọfẹ́ lọ ra ògì lọ́ọ̀kan gbogbo ẹsẹ̀ pé àṣẹlẹ̀ àpupa ẹlẹ́à dúdú ó yẹ kéèyàn ògbó ẹkún ni káni ẹjọ́ à ń béèrè ẹlẹ́à ẹlẹ́à wo àwọn ní umu rasheed ló kọ̀ wọ́n umu rasheed ah ṣẹlẹ̀ àti eyín ọ̀pupa báyìí wà ó yẹ kó o bu ẹkùn ni kí lọ́ọ̀bà tó ń sàpọ̀ pupa ní máa yọ ọsẹ wèrè lẹ́ẹ̀kẹ́ àdúgbò ni aṣọ tí ó lò nígbà bá ti fẹ́ lọ ra ògì lọ́ọ̀kan ó fẹ́ lọ ra búrẹ́dì lọ́ọ̀kan wọ́n ti máa gbogbo apá rẹ̀ pẹ́lẹ́ àpupa ni kódà ń jọ́ mi ibi tí dèdè wèrè rẹ̀ tó dé ó lè fẹ́ yọ gbogbo ojúlẹ̀ tán tí ó sì gbogbo ẹyin ojúlẹ̀ báyìí tí wọ́n mọ̀ owó mu rẹ̀ bí sẹ́lẹ̀ àtàn lu mú wọ́n sì máa kó o lu mú nǹkan sí ọ yẹ ṣé tá à ń sọ yé tẹ́ ẹ dórí ipá náwó sẹ́sìn má náwó káwọn èèyàn lè yàn ọ́ ọlọ́run ní ọ̀sán ọlẹ́sàn ṣùgbọ́n mọ̀nàfíìkì jàmá gbogbo nǹkan bá ń ṣe kí náà máa fi ṣe ṣe àrímìnì nínú sùrọ́tù nìsà tẹ́ ẹ bá lọ wo sùrọ́tù nìsà kùránì orí kẹrin àyà one forty two ọlọ́run sọ àwọn ìròyìn tó lágbára nípa àwọn mọ̀nàfíìkì àáfàá dẹ̀ pín àwọn ìròyìn yẹn sí àárín kan bíi ni ọlọ́run ṣe ara ń fi máa mọ̀ wọ́n ni wípé ọlọ́run o wọ́n rò pé àwọn ń tan ọba jẹ ẹ̀tàn jẹ wọn ọlọ́run mọ bí ó ṣe jẹ wọ́n ń yà lórí ẹ̀tàn jẹ wọn tí ó dẹ̀ san wọ́n lórí ẹ̀ wàyí dá kọ́ mú kọ́mú kùsàlà jàmọ́ ẹ̀jẹ̀ jágbàrin yé torí pàáfà tó mo wá ń bì pé ara àròyìn mọ̀nàfíkì ni wípé tí wọ́n bá fẹ́ kírun jàmọ́ ẹ̀hún dá láàrin o mọ̀nàfíkì tó bá fẹ́ kírun ìrun òròjú ni máa kí ṣe ara yìí fẹ́ jóbi ẹ̀ máa bẹ̀yìn fẹ́ jóbi ẹgbọ́ àárín yé láti kékeré ni ẹ ti fi kọ́ ọmọ yín pé èèyàn máa kírun torí ọlọ́run dádì rẹ wà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́mì rẹ wà bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ máa farabalẹ̀ kírun ọmọ tó fẹ́ kírun ó ti nàbí tó wọ̀n bàbí mọ́mì òun fóun lóúnjẹ ó wà farabalẹ̀ kí ó ní fún ọmọ rẹ wà látàlá yẹn mo ti kírun ó ti kírun láka mẹ́rin láàrin ìṣẹ́jú méjì ọ̀ya lọ tọ̀rùn rẹ kí ìrànkọ́ ló kírun tẹ́ ẹ bá ti rẹ́ni tí ń kírun òròjù kọ́ mú kùsàálà mọ̀nàfíkì ọlọ́run bá ń sọ ó ní ìnàlì mọ̀nàfíkì náà dájúdájú àwọn mọ̀nàfíkì ara ń tẹ́ẹ̀fì mọ̀ wọn wọ́n máa ń rò pa àwọn ń tọ́ lọ́hùn wọn ò dẹ̀ tán lọ́n jẹ ọlọ́ni wá ìdá kọ́mú ìlà sọ̀láàtì tán bá ti wá fẹ́ lọ kírun kọ́mú kùsàlà ìró kí náà máa kí jẹ̀mọ́ ìró òròjú àfà ìwọ náà máa bó ṣe máa kírun tó bá wá lídìí àwọn èèyàn nínú yóò wá ṣe bí ẹni ọlọ́ Allahu Akbar bismillahir rahman yóò wá fi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kí mọ́ gíríbì àfà tó bá sì ń dárun kí ìṣẹ́jú méjì ní èkí súrí àti àṣírí mọ̀nàfíìkì ṣé a ni ọlọ́run ní kọ́ mú kùsàálà wọ́n máa kírun òrojú yùrọ̀ húnà náà sà wọ́n máa ṣe ṣé a rí mi fáwọn èèyàn ó di nǹkan mélòó jẹ́ mọ́ méjì alákọ̀ọ́kọ́ ìrúwo náà máa kí o ìrú òrojú tán bá tó wá kírun àbọ̀ṣe nǹkan kan ní ẹ̀sìn wọ́n ó ṣe fún ṣé a mi ni wàlá yẹ́díkùrú náà lọ́ọ́ àìlá kọ́lí ìlà mọ̀nàfíkì ìrántí ọlọ́run àfìgbà díẹ̀ ìgbà wo nìgbà díẹ̀ ìjàmọ́ ẹ̀dá mi lóhùn ni ìgbà kan bá ara àwọn èèyàn torí páwọn èèyàn náà ń ṣe sáré mi fún ìwọ tó bá já sí pé náà níjọba ti fẹ́ wá wá sí ká lè rí ọ̀pọ̀ wá wá sí ni òní lára tó gbà lọ́dọ̀ ọlọ́run wá wá sí nítorí ọlọ́run ọ̀fẹ́ náwó dẹ́sìn náà nítorí ọlọ́run ọ̀fẹ́ múra bọ́lọ́run ṣe fẹ́ múra nítorí ọlọ́run ọfẹ́ rẹran léyà rẹran léyà nítorí ọlọ́run ọfẹ́ lọ ṣe wúmúra ṣe wúmúra nítorí ọlọ́run ọfẹ́ ṣe ájì ṣe ájì nítorí ọlọ́run ọfẹ́ fẹ́ èèyàn fẹ́ nítorí ọlọ́run ọfẹ́ fọmọ fún èèyàn fọmọ fún nítorí ọlọ́run olówó lọ. gbogbo tá a bá fẹ́ ṣe ẹsẹ̀ nítorí tọlọ́run kọ́mọ̀ jẹ́ pé àwa náà wà á di mọ̀náfìkì tọ́jẹ́ pé wà láàyè fi kòrónà lọ ìlà kọ́lí ìlà mọ̀náfìkì ìrántí ọlọ́run àfi fúgbà péréte tán bá ráwọn èèyàn tí wọ́n fi ṣe ariwo ọlọ́mọ sí amúnà fíkì áàdù olórí ẹlẹ́kẹtàlá lónìí torí àsìkò tó ṣe kí ni tó ti lọ ṣùgbọ́n ẹlẹ́kẹrìnlá náà láti sọ mọ́ òun ní àlìkìyàmù kùsàálà ìlàsọ̀láàtì tán bá tó wá ń kírun ìrun kí náà máa kí o ìrun òròjú adẹ̀ ti ka ẹ̀rí rẹ̀ á wà á gbé ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún náà òun lè tá a ti sọnù àyà ádámù díkìrì láìláàkọ̀ líla wọn èèrántí ọlọ́run àfi fúngbà díẹ̀ ìgbà díẹ̀ tán bá ráwọn èèyàn tán fẹ́ ṣe kíni o tán fẹ́ ṣe ṣe àrími fún òun náà fi máa ń rántí ọlọ́run a wà gbé látòrí nọ́mbà sixteen tó bá dọ̀sẹ̀ tí ń bọ̀ bíi nílá ìtàlá kí nọ́mbà sixteen o àsókúríyà mínàlì mọ̀mìnì wọ́n máa ń fi àwa mọ̀mìnì ṣe yẹ̀yẹ́ <laughs> tẹ́bá ti rẹ́ ní tífì yẹn ṣe yẹ̀yẹ́ nítorí tọ́lọ́run mọ̀nà fìkì sọ̀rọ̀ kó lè ṣẹlẹ̀ láàrin tiẹ̀ náà bọ́yọ̀ rẹ́ nìkan bọ́yọ̀ lọ́n fòṣìta bọ́yọ́ lọ ń sàn ó fa àwọn kankan dánwò ọwọ́ àfi ṣe yẹ̀yẹ́ mọ̀nàfíìkì ni ọ́ kí mo kọ́ ń tọ́jà mọ́ kí lẹ́rìí táwọn àáfàá lò ibẹ̀ láti wá gbé tó bá ti ń di pọ́ùn fún àwọn ẹni ọlọ́run mọ̀mí ní í ṣe yẹ̀yẹ́ bọ́yọ́ rí pé aṣọ tá àáfàá wọ̀ aṣọ ti gbó wàlẹ́ ìṣúná ògbó ìwádìí ọ̀rẹ́ ẹni ti gbó kò rówó ra aṣọ tuntun òrí glove ẹlẹ́yà ó ti lu lọ́wọ́ wo stocking rẹ ti jẹ lẹ́sẹ̀ àbẹ́ẹ̀rí ìjáàbù ẹ̀ ó ti ẹ̀ ti pọ́n lórí ọwọ́ àbí ṣe yẹ̀yẹ̀ mùnàfíì kí ni àwa tá àti ẹ̀ṣẹ̀ kíní gan ọ́ dáa fún àjùwọ̀n lọ táwọn ọmọ ọ̀pọ̀ dáa fún ọ̀jù lọ ó ti wà lùjẹ́ náà ló mẹ̀pọ̀ dáa fún asúkúríyà láti gbé e tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ abẹ ọlọ́run ọba àlekí ọlá ọba alágbára gbogbo àwọn tá à ń ká ọlọ́run tó wúlò fẹ́ntì látàwọn tá à ń gbọ́ má ṣe wá mùnàfíì kí torí gbogbo tá à ń sọ yìí wà láì ayé ọ̀tàn ayé tá a wà yìí yọ ọ̀tàn á kú ò láyé ìgbà náà láàtò wá mọyì gbogbo àwọn ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe tá a bá lò ká gbìyànjú àti lò ká má jẹ́ kan nínú àwọn mọ̀nàfìkì tí ọmọ kọ tọlọ́n ọba àlekè ọlá abẹ ọlọ́run ọba alágbára kó ṣe wá ní mòmìnì òdodo kọ́mọ ṣe wá ní mọ̀nàfìkì kó jẹ́ ká bá a níbi sẹ́gbẹ́ máa ń lérè kó ìṣèwálẹ̀ tí yóò rí ọ̀nà láyà tó gbé ní àkèyàmà ọlá aláhàwùlà wàlá kò wáta illa billahi al-aliyyil azim subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk